ànábì tí ọlọ́wọ́ ọba tààlà gbé dìde pé ó lè máa jẹ́ ìkẹ́ ó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí àtọ́látò náà máa bá wa ara ilé ànábì àti àwọn sọ̀háàbà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbẹ́ǹde àlùkìyàmù lẹ́yìn náà akíra wa púpọ̀ ní ààyè ibi táwà yìí mo á sọ sátú ó máa ti mùsùlùmí ní orúkọ àdúgbò yìí ìjókòó tí ìjókòó náà rí ìjókòó ẹ̀rín kùn tọ̀ ọlọ́mọta àtàlẹ́kùn náà dá wa gbogbo àwa ilé tó òun náà mú kí lápapọ̀ ọlọ́mọṣẹ́ àbá wa tọ́wọ́lẹ́sùn lóore. wàhálà àkọ́ mo tún wá kí ní àdáyarí àwọn àlùfáà wa tí wọ́n àti pẹ̀lú wa jásádán àmọ́ bẹ pẹ̀lú wa rúhán wọ̀kọ́lbán wọ̀kọ́líbà gbogbo ọkàn wọn ọ̀dọ̀ wa lè ló wà ọ̀nà ìlẹ̀ àwọn ọ̀pọ̀dé láti ṣe àdéhùn sí ibà. حفظه الله تعالى ورعاه ilé àti wọn pàdé ńgbà yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn àpàdé ní haram lẹsẹ àkùnrin náà kò sẹ́yìn rẹ. nígbà àpàdé ariwo sánú sọ náà ní pé tó gbá wọ̀dọ̀ àwọn onípẹ̀lú òkú ọlọ́run kò ní jẹ́ lọ́dún nìyí. ó ti tọ́dún méjì báyìí tá a ti jọ wò pé ẹ wá gbogbo wa ẹ ní wá ẹ káṣáájú kí covid ó tẹ̀ tó gbé kí gbogbo wàhálà ìtajà ń jàmọ́dà tó fún wọn jàmọ́dà ara wọn ọ̀làdé fúlàní ìdòkó yìí àmàkọ́tàrò lọ́ọ̀hí wa máa ṣá àfààní. ilé ìdarí ìkankan ní kádàrà tó lọ́wọ́ ìtòlù abátìfẹ́ ọ̀làní kí ó sì. àsìkò tọ́lọ̀ ń fẹ́ kí ìdòkó yóò wáyé ọ̀là ló wáyé yìí àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alọ́mọdé àkàkùnrin mizanu hasanati kálukú wa. wá kí gbogbo àwọn àlùfáà náà tí ẹjọ́ pè wá papọ̀ sí àyín gbogbo wọn náà mú kí o àmọ́ mo tún wá kí ọ̀rẹ́ mi ká ti kọ́kọ́ wá ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀fọ́ tó ṣe é fún mi dáhùn ọlọ́mọdé àbáwá tí wọ́n lẹ́tọ̀ọ́ lọ́wọ́ Eh, àárín èmi àti wọn gbé ìṣẹ́ rí tó ń rí èmi àti wọn tó wá ń yí ara wa ẹ̀sì dákọ̀ sí mi lọ́jọ́ yín tí ó sí à ti ti gbọ́ lọ́jọ́ kan ni adákùn bàbá ti lọ́gbọ́n ti ẹgbẹ́ tí yẹn bá ti jọjọ́ rẹ̀ sí èèyàn èèyàn ọ̀sọ̀lẹ̀ yẹn tó gbé ló kalẹ̀ àwọn ọmọ àti

àmà àtàkùn ọlọ́dọ̀ ọlọ́run alhamdulillahi lẹ́nu ní ẹ̀rọ ti yí ẹ̀tí omi sọ̀rọ̀ ha. látara bẹ́ẹ̀ wá kí kalẹ̀ àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ pẹ̀lú mi àyín kí mo lè má dákọ̀ ọ̀pọ̀ nígbà tó fi sáà Ahmad Abdulwahab حفظكم الله ورعاكم أنا ما شاء الله كلنا أوكي الشيخ جليل ọ̀la ti méjì àfọlọ́wọ́ ti púpọ̀ ọ̀la tiwa náà kò ti méjì kò ti púpọ̀ ajẹ́pẹ́ tání àti ngẹnu ọ̀la ti ti méjì ẹjọ́ ti mẹ́ta náà kò ti mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àdẹ́gbà Muhammad ó ní ọ̀gẹ́ láwọn ohun wa ń bẹ́ mi ní pínú sí mi àgbà mú nǹkan mi àwọn ẹ̀rọ láwọn lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn èmi àti wọ́n ti ríra dáadáa a ti ní àìpẹ́ yìí nígbà kan ní tuntun ẹ nínú gbìyànjú tí mo mọ̀ wọ́n mọ̀ ní pé tẹ́lí báwa àgbẹ̀bí ló báwa lè máa fẹnu jagun àwọn amúgbèdè àwọn gbogbo rọ́tàwọn Yorùbá máa pa dáwà tó wọlé Yorùbá wáyé. lọ́dọ̀ àti tí wọ́n pa àwọn tí wọ́n ọ̀gọ̀rọ̀ àwọn tíra kan ń bẹ tó jẹ́ tíra tó ṣe wọ́n ti wá tu sí ibi yóò bá alhamdulillah wọ́n ti láwọn mí tẹ̀lú ẹ̀ àwọn mí bẹ̀rẹ̀ ni wọ́n fẹ́ tẹ̀lú ọlọ́wà pẹ̀lú ọwọ́ níjọ táwọn kan parọ́ pé muhammadu abdulhaj ẹgbẹ́kú haramu ní onísọ́mọ bọ́ǹbù yẹn àwọn kókó haramu kó tiẹ̀ fáfá wọn ní ní wọ́n fẹ́ orí dandan náà sí ẹ̀ ikú bá dá náà lórí bí wọ́n lẹ́ra rẹ̀ wá àwọn amúgbó máa pe kó ní kú kí náà pè é ìjà nígbà náà bá wọn gbọ́dọ̀ pé ló gbọ́ wú tó ó bá ara wọn ló gbọ́dọ̀ pé àwọn alápáyà kí wọ́n gbọ́ ara wọn ẹni eré náà ni wọ́n ti wo dáwọ́ àwọn olójú gbogbo jù náà lọ́lẹ́ ra wọn máa ń wọ́n dá àwọn àṣẹ Muhammad ibn Abdullah náà alẹ́ náà àmọ́tò wọn. wọ́n wá lẹ́ ra wọn bàbá yóò túmọ̀ sí bàbá yóò kọ́ wọn ní nǹkan kú àmọ́ àwọn alákòóso ìlú alẹ́ Yorùbá àwọn dáadé. ṣé wọ́n ti dá kọ́ wọn náà àdẹ́gbẹ́ gbogbo àràmù ni wọ́n àwọn tí àbàbà yà á tù sí yorùbá kí gbogbo ayé ò gbọ́ làwọn bá pè mí lọ́nà rẹ̀ ẹ má lẹ́yìn tí wàhálà o ó rà wọn ti parí sẹ́yìn rẹ̀ àpàdà tó wọn lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ní bẹ́ẹ̀ni mọ̀ pé bàbá ó pèpè sí pèpè. Olè bá tó wá sí gbogbo wọn náà pé àwọn gbogbo àwọn àmọ̀tẹ́rù yìí náà lẹ́yìn pa lẹ́ra wọn Muhammad náà tó ha wọ́n tó lẹ́ra wọn àlẹ́gbà Muhammad. Wọ́n ní na àkídàtà náà àkídàtà Rasulillah sallallahu alaihi wasallam. Wà ilẹ̀ mọ̀nìhàjá náà mọ̀nìhàjá Rasulillah wọ́n láti ìdá àtàwọn onáàlàfíà lẹ́gbàá Muhammad wọ́n ní láti àtàwọn onáàlàfíà lẹ́gbàá Muhammad ẹ̀rà kúrò lànàbí ọdún lọ́nà ìyẹn mọ́ta tó ìdí ẹ̀kọ́ bu ọdún olùdàgbọ́ mọ́ta ó ní gbogbo ẹ̀kọ́ olùdàgbọ́ ànàbí ní àtàwọn sọ̀rọ̀ lọ́wọ́. àwọn wájú táwọn àtàwọn àti wọn jẹ ní ẹ̀dùn bíi ní ìgbọ́dọ̀ mọ́ kí àwọn náà ìjọ ogun dogun àlùbọ̀dún tí ìlọ́tà àwọn alẹ́rájọ pàtàkì kan bá kọ́ ńjọ́ náà bá ṣe ẹ̀rẹ̀ dáadáa nínú tẹ̀ wá rí tètè rí ètò àdáwọn mọ̀. níjọ wá wá àdúgbò yìí náà ti kíní ọ̀rẹ́ jẹ́ á àdúgbò ọ̀rọ̀ báyìí tẹ̀ ló ti dáa ní àfàṣọ́mọ̀lá ìlẹ́rìí ilẹ̀ ìmọ̀tì ní ẹ̀sẹ̀ lọ́sẹ̀ tọ́wọ́ àti ilẹ̀ lẹ́sẹ̀. àfa àwa tí wọ́n darí ètò ẹ̀rí pé fọ̀ṣẹ́ fún mi sáà ọlọ́run ní ká dára púpọ̀. mo wá ń gbòòrùn òórùn ní òun fẹ́ fún òun rọrùn. wọ́n fi máa ń rún dáadáa mo wá ń gbòòrò àbínà tó ṣe ọ̀rọ̀ pé ìlú ọ̀nà tàbí ìdàgbòmọ̀ àbí ń gbòòrò rẹ̀ lára wọn. ìwà wí oorun bí a mọ wá kú ọ dáadáa o. Àgbáyà àkọ́kọ́ lọ́sí ìṣèlú wọn náà Mo rí gbọ́, àlùfáà wò lè àti ẹ̀wọ̀n kò nìyẹn àmọ́ ah, wá fi yé kí iṣẹ́ kọ̀ọ̀ gbé àbí mo fi tí mo fi iṣẹ́ kọ̀ọ̀ gbé nkìíní àbí mo fi ṣe lórí ó wọlé àná. Eh, a máa wá kí ikú jẹ́ ìbẹ̀rẹ̀ ṣiṣẹ́ o adẹ́gbé mo kí iṣẹ́ kọ̀ọ̀ gbé ni yóò lọ sí mi lọ́wọ́ wọn mo kí wọn kú iṣẹ́. adẹ́gbé nígbà tí wọ́n bá ṣiṣẹ́ ṣiṣẹ́ wọn ti wá dúró báyìí ẹni kíkà tí wọ́n kú iṣẹ́ tọ̀tẹ́ yìí náà bá fẹ́ káàkiri yìí náà kù jẹ́ inú àwọn ọmọ yìí ẹjẹ́ agbó ohun ẹ̀yí náà lára wọn. ọ̀tàgbé ẹ̀ sọ bẹ́ẹ̀ mi débi bí gbó ohun ṣe sùn lára kí. ẹjẹ́ ká rélòmíì náà sáà ní sọ fún tí ó wàá gbó ohun ẹ̀yí náà ní ara wọn. ọlọ́run sí lọ́rùn fẹ́ yín náà wà èmi kí ló kíra mi kú sí ẹtọ́ lébí lè tí ìmọ̀ gbóòrò ìwé rárá ẹgbẹ́ mi ò sì ti ẹgbẹ́ lẹ́nu tẹ̀lé àti ìwọ̀ bóò làwa ló ti jẹ́ tán gbúrò wa lára ẹlòmíín ọlọ́run bá wa fẹ́ lẹ́tọ̀ọ́ náà mo wá kí gbogbo ìjàmọ́ lápapọ̀ àtọkùnrin àtọbẹ̀rẹ̀ àlékún dáadáa àlékún orí ọlọ́mọṣà ṣe fún ọ. wọ́n ní àwa sọ̀rọ̀ pa àlèfà. ọlọ́dà kò mọ́ ju mọ́nà ọ̀dọ̀ wa o. ọlọ́dà kò mọ́ fi ṣàìsàn fún wa. àwọn àlùfáà wa rán èyí. جزاكم الله خير أبو كيف أدين أبو عبد الله الشيخ الشيخ وهذا الشيخ أحمد عبد الوهاب أوكي أها أحسن بأمريكي wọ́n ní àwọn ìyá wa tí wọ́n múlé di àwọn ṣẹ́fù àbúrò ṣẹ́gbà á ọ̀nà tó púpọ̀ ee mọ̀ bí àwọn náà ni mo ti rú nípa wọn lẹ́nu bá mo dé lọ sáwọn náà ni àìlégá lápẹẹrẹ pé ọ̀dọ́ púpọ̀ ọlọ́wọ́ bá tún wọn lẹ́sùn lónìí ee ṣe nígbà míì iṣẹ́ dáwà ọlọ́wọ́ fi àwọn òkú ṣàdánwò bọ̀ a níbi obìnrin tó kù sí ọ onídáwà nígbà míì tọ́lọ́wọ́ bá gba àdánwò bá kóbi náà àdánwò tẹ ọ ṣe kébi tíṣẹ́ rẹ̀ bá ti máa dé oníṣàbàbí tí òfin ti rẹ̀ òbẹ̀ tó bá nígbà méjì rí ẹsẹ̀ ló ní ikú ní ìwọ̀nbù ṣẹ̀yà ẹwà nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam. ibi ìsìláàmù délé ní ẹ̀dá kúta ló sábà bí wa ìyá wa Khadija ni o. ẹni tó bá fẹ́ kóyàn Khadija kéré ní ìsìláàmù wa láti mọ̀tàn. o má kí àgbẹ̀ o mọ̀tàn. ìgbà náà bí jìbìrì wà náà bí o mọ lórí. ariwo òtútù mú mi ẹja tó lómi láti náà mi bá. Khadija ní bẹ̀rẹ̀ bí àwọn ìyàwó orí bẹ́ẹ̀ ọlọ́dà kò bá wa tá a ní wọn sọ́nà ọ̀rọ̀ ọmọ wa ọmọ ọ̀nà sẹ́gbà wọn nígbà tí ìsàmù ìsẹ̀gbà ní àwọn náà wá tó ti ilé ìwé náà tó ti ìwé ẹ̀ tó ti dára àtàwọn tó fún wọn náà wọn pọ̀ bẹ́ẹ̀ ogun wa ọlọ́run sábà sán wọn lẹ́sìn ọlọ́run ka ilé ìpinnu ìdáhùn àtàlá ti ní wàá ní kẹjọ ayé ìgbéyàwó tó láti tó yẹ lẹ́yìn tó lóbìnrin tà ní ìjọba tó wá ní kóhun báàbù bá wàá ṣe kéré kan ẹ̀ẹ́dẹ̀ kọ́ ẹ̀ lóògùn díẹ̀ ẹ̀ ìbára náà jẹ́ kẹ́ẹ́ dúpẹ́ ah ọlọ́run ṣe kéré mẹ́wàá ọlọ́run jẹ́ kẹ́ẹ́ lè máa tẹ̀lé bá ti báyìí lọ. tó yẹ tẹ̀lé bá náà lè ti dilé mú náà lè ṣe káwọn ọmọ fẹ́ kọ̀ lọ. bí ẹ bá ti bá wọn ṣe ìpàdé bí wọ́n wà lọ́rùn ah ẹ̀mọ̀ tí wọ́n fara gbolẹ̀ fún ìmọ̀. ó ẹlòmíì ẹlòmíì bọ́lọ̀ bá wàrà dárú ọjà tó dálẹ̀ fún òun náà tó dá fún ẹ̀ tó bá dá fún òun náà òní ìrúnú kóun fẹ́ lọ lè kẹ́kọ̀ọ́ sí mọ́ yóò kàn wò rẹ̀ rí pé ah, aláàdì wá bá lè yí àpò sí nǹkan kan mọ́ ọ̀rọ̀ máa ṣàbàwà tán wọlé ẹ̀yìn yá wá ọ̀rọ̀ wà tẹ̀lé ní ìsìn wọn. alifak ọlọ́mọ ti mú ọ̀nà lọ́wọ́ àrùn ní o. àwọn àgbà wa ṣe Ahmad Abdul Wahab tí wọ́n jẹ́ wọ́n ní wọ́n àwọn àìsàn tí ń bá ìlú mọ̀ ìjà òun là ń gbé yẹ̀wò nídòkó yìí bí wọ́n ti gbé kan yẹ̀wò lọ́sẹ̀ tó lọ ọwọ́ náà ní lẹ́yìn ìlà ìlà ìlà o. wàhálà táwọn amòṣùlùmí ń bá nílé ní táàkì tó máa bá lọ́la ìpìlẹ̀ gbogbo ẹ̀ ìrìn ìfàkùn ni wá. ìsìláàmù ò ní wàhálà àfijọ́ sí ìfàkùn wọnú ẹ̀ láti ìmọ̀ bí wọ́n fi yé o. àwọn mùsùlùmí ò síra wọn gbọ́ rí àfijọ́ sí ìfàkùn dé jẹ́wọ́n ní bá àrùn yóò lágbára dé níbi ìnira bá wà ẹ̀mí ní nípa kò rẹ̀ níbi tí ìnira bá wà àníríkíní ànírí nípa kò rẹ̀ àmọ́ bá a bá ti débi ìdẹ̀kùn nípa kò dé ẹ̀dàkùn táwa nínú wa nínú yọ́nù kò wọ́n bẹ́ẹ̀ lò náà kò sí yìí bí ìwà tí ò bá jì sí ní bá kù lágbàdùn ara wa kù làlákẹ́ ó dé ìsìláàmù ọjọ́ tó bẹ̀rẹ̀ ní mọ́kà ló ti bẹ̀rẹ̀ nílùú mọ́kà ní fáàkù jáde àìjáde ní fáàkù ìsìláàmù lọ́rẹ̀ píọ̀ ó bú àwọn mùsùlùmí ó sì ní nǹkan kan ẹgbẹ́ ti kò sí wàhálà gbogbo lọ́nà àwọn kèfèrí bá sọ mùsùlùmí ni tẹ́rí jọ́ tí lè bá kú ó dé ọ̀dọ́jú ìsìláàmù ti bẹ̀rẹ̀ sí mẹ́mọ́ ìmọ̀ ìdẹ̀kùn níbi òsì ìsìláàmù fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ ìdẹ̀kùn onígbà àti dé mọ̀dínà anábì dé mọ̀dínà báyìí pé ìfà kò dé torí ìgbàláàyè dé ìgbàláàyè yẹn tọ́lọ̀ ń gbà nábì láàyè nílùú mọ̀dínà olóbìnrin àbúrò báyìí ابن أبي ابن سلول òní ráṣọ ìwọ̀nà àkẹ́kẹ́ yìí olórí gbogbo olùdáríkì màdínà nù kí ló bí òun ti wúra rẹ̀ tẹ́lẹ̀ pé ibi ó ti bá ṣẹ́ṣẹ́ lù màdínà ní yásírìkù ó lò pé nígbà bá fi rọ́dún mélòó kan nínú yásírìkù yìí òní ó jẹ́ nọ́mbà one citizen nígbà kọ́lẹ́ jáko èèyàn òun Abdullahi ibn Ubay ibn Salul àná ìbàdí ànábì gbé ìsìlámù rí òun èyí sì ṣe mùsùlùmí kò sì gba ìsìlámù jọ́nà. dídé tá ànábì wọ mọ̀dínà báwọn aráàlú ti tẹ́wọ́ bá ìjọba Muhammad náà bá ń pariwo ànábì náà bá ń pariwo ànábì wájú náà ń pariwo ànábì já Muhammad já Rasulullah já Muhammad já Rasulullah já Muhammad já Nabiyullah. àbá àwọn obìnrin àwọn ọmọ kéékèèké àwọn arúgbó àwọn ọ̀dọ́ níbi wọ́n ṣe é lójú ọ̀nà bí ànábì bá wà báyìí fún wa máa gun ẹwọ́ tó bá ṣòfò yìí gbogbo ilé àwọn ṣọ́ọ̀bù náà kọ́ lẹ́yìn àwọn mọ́ṣáláṣí ìwọ́n máa gun orí àgbà orí àjà lánàá fẹ́ wò ànábì Muhammad sallallahu alaihi wasallam. àmọ́jọ́ náà tí wọ́n gbé ìgbésẹ̀ ibi inú ti ibi inú Abdullahi bin Ubay ibi ìsàlù ibi ó ti ń ṣọ́kùnrin yìí wà balẹ̀ mọ́ mi lọ́wọ́ ni ẹ̀gbọ́n ni wọ́n ṣe gbọ́kàn ọkọ̀ if you cannot win them yẹ́nà sí ìfẹ́ǹdẹ̀ ní o. ó wá ti rí pé lẹ́bù tánàbì wá ọkọ̀ ọjọ́dún lè fojú òun ò sì lè win and ànábì kódà dáàsì rẹ̀ pé òun ó join and ànábì ó wá sí bí ẹni wọnú ìsìláàmù àmọ́ wọ́n ní o àti kó lè dojú ara wa kọ ó sì dojú wa kọ rà ó sì kíra sí ìjàmbá ó dojú wa kọ ra wa. ìjọ náà láti fẹ̀tọ̀ lórí orí òróòró ní ìsìlámù lọ́dẹ̀ yìí nípa òun ni wọ́n fẹ́jú ni wọ́n fẹ́mú ni wọ́n ranjú ni wọ́n ranmú lójú wa ti dàmbára wọn pàdé mi gbogbo ìyẹn ní tẹ̀lẹ̀ káàkiri ayé yìí tí àwọn olórí kí ni wọ́n wọ́n kó náà jẹ́ lógún jálàbí òbí jálàbí dáńdá ńlẹ̀ Yorùbá òtún tó bí ọ̀la ìdìbò àkùnrin àìṣe ìsìláàmù tó yà á ṣe ní àfẹ́ sí ìsìláàmù àfẹ́ fi dáǹtì lẹ̀ òfin kí ní jálàbí rẹ̀ gbọ́n wọ̀ ẹni báwọn tí wọ́n ti abẹ́ ibi tó ń sáṣẹ́ lọ wọ́n yìí máa kílẹ̀mù ìsìláàmù àwọn pápọ̀ lórí ilé tí ìlú ọlọ́mọ fi ṣàdánù tó ní àtúnyọ. bàbá wa ń gbéyẹ̀wò láti fẹ́ gbéyẹ̀wò yìí ó ní ìdíjà àti gbéyẹ̀wò sọ́rí àgbéyẹ̀wò lákọ̀ọ́kọ́ torí àwọn tẹ́tẹ́ kò náà fi jẹun sọ́rí àwọn ẹni títẹ̀ ti jóná ni wọ́n ẹni títẹ̀ ti jóná tó ti jóná. ìdí a ṣe máa ń gbé orú tọ́pìkì báyìí yẹ̀wò ni pé tí wọ́n ti jóná o bóò náà ṣe ní kó ní àti ẹ̀ bóò lè ní àti ń ṣe fẹ́ ńlá kúrò nínú àgbẹ̀fà tó àmọ̀ sọ̀rọ̀ náà yìí èyí sọ̀rọ̀ náà tí sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ mú àsọyé táàmù sọ tí ó mọ̀ yí ìjàmbá ọlọ́mọṣà parí fún wa àgbọ́yé náà ọlọ́rọ̀ fún gbogbo àwọn àjọyọ̀ náà ní ọ̀la àlùkò káàkiri ànífà àlọ́rẹ̀ fún àwọn ọ̀rọ̀ wọ́n ti imam gbogbo àdúgbò táwọn ẹ̀ ọlọ́wọ́ bá sáré lẹ́sìn lórí ẹ̀dá àkùnrin náà akínyé ẹ̀mọ̀ wọlé ẹ̀sìn àwọn ẹ̀kú ìdìbò pẹ̀lú wa. Eh, àwọn ọ̀dọ́ náà gbẹ́yà rẹ̀ èyàn àgbàlagbà náà wá wá fún wa ọlọ́wà àfẹ́yẹ́ tó lò wọ́n. ànípa kí ni wọ́n pè bẹ́ẹ̀. ìdánù àwọn àlùfáà wa lè yorùbá kọ síra kan síra àwọn ìwà ìwà lè lò òun là á lò fún ìṣàlàyé ọ̀rọ̀ tèmi òun là á lò fún ìṣàlàyé láti ṣàkóso ìgbòho nígbà bá parí ìwà dá kọtíra náà fún wa ẹni bá lè lọ wájú ìṣèlè àkóhò ara wọn ẹni bí òwá rí àwọn bá lóbi dáhùn wá pè wọn pé ẹ̀dá kan sára nà fún wọn tí àwa lè yọ ní ti fún kọ́pì rẹ̀ àbí tó rẹ̀ lẹ́sẹ̀ míì torí wọn iṣẹ́ náà iṣẹ́ náà sì mú lọ́dún kó dáadáa ọlọ́mọṣẹ́ àbá wa sọ wọn sọ wọn. agripark ṣẹ́ni dáńpé bẹ́ẹ̀ lédè lágbára òní tó bá ti lójú méjì ojú mélòó ojú méjì ètò bá ti lójú ẹgbà bí ìwọlé ẹgbà bí ìjáde kí láwọn tó ní nǹkan mẹ́rin ìfà èdè ìdáwàá ni owó táwọn wáyà kìíní ó lójú méjì táwọn máa fi jù wọn ẹni abáyá náà gbé ẹni tó tọ́ fún fún tààrí.

wọ́n ní jẹ́rí ẹ́pì ní nepa lọ́dọ̀ àwọn àpò oníṣẹ̀yà ó súnmọ́ táwọn olóògbà náà gbèrò ó wá ní àlùmọ̀nà ẹkú máa ní ọkọ̀ lè fòfẹ́ ìlóhù ọ̀rà wàsíróhù àdáàlẹ́yà wàmàdìkọ́lùhù mọ́kọ̀rọ́jà. wa má ṣe há lùhú mọ̀gbìlìbà. wọ́n lè já pé ní wọ́n máa bẹ̀ pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò sọ tọ́lọ̀ ní oṣù dùnmáyà àmọ́jọ́ tí ó bá wùwà ọ̀dọ̀ ni yóò sọ lẹ́nu ọ̀dọ̀ ni kíni ni kí ní wa lóòótọ́ o ìyẹn oníwà kan ò lè ṣe gbogbo wa àti kó lọ sí gbogbo ẹ̀ lọ́sẹ̀ bóyá sí gbogbo ẹ̀ náà gbọ́ wà sí náà kìí ṣe gbogbo tẹ̀lé gbọ́nu wà sí náà lè kéde lẹ́yìn náà lò èyí ò ní bí kálukú iṣẹ́ lọ́hùn àìmọ́ tẹ̀lófin tányányá ìní bí gbogbo ẹ̀ tí kálukú bá dúró bó ti yẹ tí wọ́n dúró ni òníwọ̀n tí àwọn wàhálà ní ìta àwọn ìlànà ìjọ wọn. wọ́n ní kò náà ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ rẹ̀. wà sí rúhu alẹ́ ẹ̀ta kó ọ̀rọ̀ rẹ̀ ọ̀sán níbi ó ti rí àmọ́ gbangba ní táàmù rí tábà rí báyìí ní níbi tó rẹ̀ tó wọ́n lẹ́ tá a ti wí yìí màdìkọ́lùhù màkọ́dà ibi ó máa ń gbà wọlé òyìn máa ń yàtọ̀ síbi tí ń gbà jáde wọ́n ní bákan náà wà lọ ṣe há lóhù ọ̀bí ibà bí bá ń bẹ́ ń bì kan ọ̀tọ̀ ní jẹ́rìí ìgbẹ́ tó bá kú omi ọ̀tọ̀ ní tí ó mọ̀ sọ òun náà fìdí wọn. àfọwọ́dà ìwé ọ̀rẹ́ mọ̀ ọ̀sẹ̀ àwọn wá ẹ̀kẹ́ká ní ojú ọ̀rọ̀ ìlọ́fìdí dáadáa ó ní àlùwọ̀ náà fi kú من يخفي الكفر ويظهر الإيمان من يخفي الكفر ìṣe kèfèrí sọ́nà yóò tọ́jú ẹ̀ onídé ẹ̀rẹ́ ní pé ìgbẹ́ láàrùn onídé ó ti ìmá ní tí ó wá máa gbé jáde ní ìmánì àwòrán ìmánì ni ó gbé jáde aṣọ ìmánì ni ó máa wọ̀ ìmúra ìmánì ni ó máa gbogbo òṣèlè ìṣe ìmánì ni àmọ́ inú ọkàn rẹ̀ jẹ́rẹ̀ yìí kúkúrú ìgbẹ́mẹ́ ọlọ́mọ fi mẹ́ta náwó fún wọn. ومن يضمر العداوة ويظهر الصداقة ẹni ẹgbẹ́ ìgbà ìbájọ pàdé bí ọ̀rẹ́ mi ti máa ṣe ló ń fẹ́ràn yín lọ. ee àmọ́nú ọkàn rẹ̀ sábà ní lọ ìwọ ọ̀gá ọ̀tá rẹ̀ wá ìwọ ni. yóò sì máa rẹ̀ ṣe ọba pàdé rẹ̀ yóò máa ṣe bí ọ̀rẹ́ tó bá rí ọ yóò máa ṣe bí ojúlùmọ̀ tó bá rí ọ àmọ́ nínú ọkàn rẹ̀ ní àlẹ́tẹ̀lẹ̀ àdá. tó bá lọ́ta kan burú jù nínú ọ̀tá tó burú jù lọ́wọ́ àmọ́ kò ní fi yíò hàn sí ọ. wọ́n máa ní yóò fi irun kì láàpá máa yóò pọ̀ tó yìí gbogbo ẹni tó wà ní pé ọ̀dọ̀ ni tó dì sínú ọ̀dọ̀ ni kí n gbé jáde nínú àníwọ̀n jẹ́ ìwọ̀n sí ìtọ́ nínú náà lè yíwọ̀n. ọlọ́dà kò sọ wa kó mẹ́rùn ọlọ́run sọ wa mẹ́rùn afọ àwa Ibn Mansur al-Ifriqi al-Misri àwọn àti bọ́rọ̀ wà wá ní wàhúwà yóò yóò lérí ni yóò máa gbé àtìta yóò máa fi ìwá àtìta wọ́n ní máa tara wa o kẹ́lí gbólóhùn láti kìí ń pè yàn yìí ó lọ́ọ́ mú lábáwọ́ àmọ́ pé àkọ́kọ́ máa lò ó nígbà direct bá ìlú èdè ìsìláàmù ìlú ìsìláàmù ló ti bẹ̀rẹ̀ ẹ̀fà nígbà Muhammad láti kọ́kọ́ kọ́ jama mùsùlùmí ẹni tá à ń pè ní mùnàfìkì ní ṣókí kò làwọn tá à ń kalẹ̀. tí mùnàfìkì bá dojú ọ̀nà kan wọlé ojú ọ̀nà yẹn ló gbà jáde tó bá dọ́dọ̀ yín tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín tó fi bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ kọ́ o ọ̀dọ̀ níbi tí ó ìmọ̀tọ́gbọ́ mi ìjọ tí ó bá jáde jí náà ní ah, ṣébi ń lọ rèé yóò wà lóhun tí ọgbọ́n ní ọgbọ́n kọ́ ohun. ìwà àti ìṣe mọ̀nàfíkì náà ni ọlọ́run máa ṣáà fi yìí máa fi kàn wá. ẹ̀rí bàbá tá a wá wí yìí àwọn ọgbọ̀ fi òru bèèrè ń marọ̀dún. Tẹ́lẹ̀ gbogbo bá ti yáyà wọn, fi òru bèèrè ń marọ̀dún, fàjáàdà òun lọ́rùn marọ̀dún. Àìsàn bẹ́nu ọkàn wọn ni àwọn ilé pọ́ìntà náà kò sí àìsàn tí kọjá kí ni àlẹ́fà. Ẹ̀mí rẹ̀ mọ́ ìsìláàmù tó ṣe ọlọ́mọ pàdánù àwọn ọ̀rẹ́. Tẹ́wárí ìṣe yìí, ìran méjì wá ni méjèèjì orí burúkú ni o méjèèjì jìnnà sápò wájú ọlọ́run ọlọ́mọdé àbáwọn jìnnà kan nú ẹ̀ àmọ́ ọ̀kan burú ju ọ̀kan lọ pẹ̀lẹ́ ọ̀kan yá ju ọ̀kan lọ. ànífà ìran méjì ni a ń tẹ̀sẹ̀ ní ànífà kò ẹ̀jẹ̀ káàdì ànífà kú alẹ́ ẹ̀jẹ̀ káàdì àti lè pè ní nifaqul aqida àti lè pè ní an-nifaqul akbar òun náà ní jẹ́ gbogbo ẹ̀ ìrà àkọ́kọ́ náà nifaqul. ìrà lẹ́ẹ̀kejì òun náà ní an-nifaqul amali ẹ̀sì lè pè ní nifaqun duna nifaq àbí ká ní an-nifaqul asghar méjèèjì kí àgbákò ní méjèèjì àtẹ́wò ní méjèèjì orí burúkú ní méjèèjì ọlọ́mọdé abáwọn ṣe é àmọ́ kan ìdájọ́ ọ̀kan nínú Islam ó burú ju ọ̀kan lọ. Èwo ni àlùfáà kò lẹ̀ ẹ̀kọ́ sí àṣẹ ní àlùfáà kò là á pè ìdá táàkò ní àlùfáà kò là á kò là. Èyí ò ní tó ṣe pé pure nifak nifak tó dé orí ọkàn. ó dórí ọkàn débi pé alejọmọ kírun alejọmọ gbàwẹ̀ alejọmọ yọ dàkà alejọmọ lọ hajj gbogbo ti ẹ gbogbo jẹ rí jẹ ti pe ọmọ nìyẹn ní gbogbo ẹ lẹ́mọ̀ọ́ dára rẹ̀ àmọ́ nú ọkàn rẹ̀ òbí ọkàn rẹ̀ o kò sí nǹkan tó kàn pẹ̀lú sọ pé kò sí nǹkan tó kàn pẹ̀lú lèpè ó lè wà pẹ̀lú ibú ọdún ẹ̀wàá gbogbo yíyí dé lọ́dún mẹ́wàá ìwà kọ́lá ẹ̀bá ní olóò lè náà ní olóò yóò lò jìbá gbogbo nǹkan lèpè yóò wọlé sí i lára kẹyẹnyẹ àmọ́ bẹ̀rẹ̀ sí gbogbo ẹni òdo yọkan rẹ̀ yíò là ń pè ní àlẹ́fà fún àlẹ́ àti kan bíi.

olómi pẹ́fẹ́ ìwẹ̀ ọ̀láṣọ débi ọ̀kí ọ̀bọ̀ra lágbàkú. ẹ máa wò pé níwọ̀ yìí náà ó náà lẹ́bi jẹ bàbá àti ilé mọ́ṣáláṣí òun náà ló tó lókun lé ní bọ́. ó lẹ́bi jẹ ìmáàmù mọ́ṣáláṣí òun náà sì ló ní orí olóògbé ní gbogbo àdúgbò. ìwọ́pọ̀ òun.

àjọ orí lágbájá mú yẹn ẹ́ orí jẹ́ náà gbọ́dọ̀ fi mọ̀ jẹ́ ìbáyìí lọ́yẹ́ àfáà tó kúlẹ̀ ìbáyìí tó kúlẹ̀ àwọn ohun ilé ìní àlèfáàkú àlẹ̀ẹ̀kẹ̀ kan rí. Ìwọ tó àjọ pariwo láàrin láàrin lọ́wọ́, ìwọ náà tún ní kiri kan ṣe tàìdé, wọ́n náà lọ́tún lọ́rẹ̀ ń wẹ̀rí lódò. màdáwò tó kọjú Yorùbá. Wọ́n ṣe bí

abẹ́ ẹlẹ́dà dúró yìí torí kí ni ájò ni ájò kí lára fi lè mú àyíká mú òun rí pé òun yẹn ti dé ọ̀dẹ́ nìyí àyíká bá mọ òjò lé bẹ̀rẹ̀ ájò ni àbájò bọ́ ọ̀dà kò sọ̀rọ̀ wa kọ ájò. ìníta yìí kí la fi ṣe ájò gbogbo àwọn nǹkan wọn ni ájò gbogbo ẹ̀ ọlọ́wọ́ ájò àmọ́ ọlọ́wọ́ kébi orí ó mọ̀ ọkọ̀ wọn wá àwa gbé lọ sódò ká lọ ìwú ẹ̀fọ́ lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ájú náà lẹ́sẹ̀ gbogbo ẹ̀ lẹ́sìn ni pé àtọ́lọ́wọ̀ kọ́ ájú kẹ́mọ̀ tó hákẹ́wò lólóhùn òdodo lọ́rọ̀ tí yóò bá bá wí àmọ́ òrí dàbí há bàdé òdodo náà sọ lẹ́nu ni aburú náà kò gbogbo wọn ṣe. ẹ̀yin ọmọ ìyá mi ló ṣe àrùn ẹ má jẹ́ ń tan yín o àwọn àti èyí àti yín àtàwọn ọmọ mi èyí àti yín

nígbà táwọn ará wọ́n wá bọ́ náà kò táwọn ará sọ́ọ̀sì rẹ̀ ń jáde ìgbà àwọn èèyàn mọ̀ jáde wọn lọ́ ààrẹ ni tó wọ ìjáàbù tó wọ jáde láti lọ bẹ̀ kó wọ aṣọ wa ìjáàbù tó kò jáàbù pété ní ohun tí àwọn alátàlá sọ wọn lọ olówó òfin jáde láti lọ àwọn ìpínlẹ̀ àrílá yóò tẹ̀lé àdúrà yìí. eléyìí ní ìsìn ẹjọ́ àjù ti di jíwọ́n bí ó ti wáyé

alẹ́ pátápátá yányá aládùn sí mi ò bá wá sí ẹjọ́ jẹ́ pé àti lágbára díẹ̀ ọ̀gá lágbára díẹ̀ wáyé àti tán náà ní kí ní bá ń bọ̀ ní yẹ fún báyìí ayé ń bẹ́ ìgbà máa ń bọ̀ ní náà ni kọ́lẹ̀ lórí ọdún gbà kò yóò tó lọ́dún ayé mọ́yẹ ẹ̀ mọ́yẹ tó tẹ̀lé ní

ẹni àtọkù tí bẹ́ẹ̀ ìlànà àtẹ̀mọ́lẹ̀ àtọ̀ ọjà àgbẹ̀ ti àtúntò sí tàbí tó wọn gbọ́nà sáà tẹ̀lé àwọn àgbà mọ́lẹ̀ lọ́rẹ̀ àgbà tí ìlú tí yìí àwọn tá a fi tara wa wọn yorùbá ìtọ́lọ́ lọ́wọ́ à ń papọ̀ mọ́ ìmọ̀ à ń ṣe ìdàgbàrú ẹ̀ Ní aládàlá jòyè rẹ̀ lójúlé, làrílàrílà láàrùn lójúlé. Àìgbọ́ máa nàbìyà jòlé náà láìlà láòlà gójúlé orí bá bọ́ ní káṣí láìlà láìlà ìlà láòlà gójúlé. Èrè bínú bá rò ní káṣí láìlà láìlà ìlà láòlà gójúlé. Ẹ bàjẹ́ bá lè ní káṣí láìlà láìlà ìlà láòlà gójúlé. Òṣòlólèmí káṣílá ìlàáàlá ìlàáàlá ní àjẹ́ òbí ilé oṣù òbí ilé àlálásán ló láà. Ó gbé ẹgbọ́ lọ́sàn dandan. Àlálásán ó sì ní láìláìlá rẹ̀. Láìláìlá kò àbá àgbé ilé ayé. Àwọn àlọ́jà adápọ̀ kọjá bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ ní àgbélù ayé lẹ́ẹ̀mẹ́ ìdè káwá bẹ́ẹ̀ lòun ní. Ọ̀rẹ́ ti mi lọ́ọ̀kùn ọjọ́ ọ̀gbọ̀n lọ́sọ̀rọ̀ ìgbàlùkùn láàrín wá nílé wó ọ̀rọ̀ mọ́tà sànù ọ̀rọ̀ ilé ìlà ń pè ní alẹ́ ẹ̀kọ́ alẹ́fáàkú alẹ́ ẹ̀kọ́ rẹ̀ orin kéèyàn wọn máa ṣe àfihàn Islam àmọ́ kó wá máa fi ìwà kẹfẹ́rí ó fi wọ́n pamọ́ ó gbé pamọ́ yányá ó rà kò ní dá ká ọmọdé ẹ̀ ẹ má jẹ́ sàn yín ìmáàmù mi ìfẹ́ tó lé jù lé ní wọ́ o ìmáàmù mi ìfẹ́ ó lọ́sàn yín lé o.

mata àwọn olóbìjà àwọn olèmí nígbà mọ́ náà wọ́n àtakò tọ́lọ́ ló kọ pé àtakò ìjọ ọ̀rọ̀ ṣe bí ẹ máa bọ̀ ìzámá wọ́n wọn jírí wí náà àjá alẹ́ ha ìlàáhà ní. àwọn òjìdá bí ìgbàlá ànábì pé àlọ́wọ̀ náà ni wọ́n bá ànábì jiyàn yìí wọ́n jiyàn ìbá tí wọ́n gbá ọlọ́run dé bí wọ́n gbà kó ló dá sọ́mọ̀

tó káàbọ̀ ṣe kéré wọ́n ló ti bá wa ti kúrà tó bá tiẹ̀ lọ́ọ̀ bá wa ṣe ti wa àwọn ọgbọ́n ṣe tàbí wọ́n ṣàkóso ọmọ nígbà wọ́n jù wọ́n lọ. láti ní pé kì í wọ́n jẹ́ kárùkù olúwa ti wálé ó wá fẹ́ polówó àmọ́ òní kan akóyà hàgá ìṣe ìpinnu ìjà ń pé ìmọ̀ lọ́wọ́dù àti ìmọ̀ ìmọ̀ àti ìmọ̀ àwọn wá ìgbàgbọ́ ilẹ̀ ìyọ̀kan ló gbọ́dọ̀ jẹ́ tọwọ́ ọ̀rọ̀ ajọ́ ọ̀rọ̀ gbogbo jẹ́lẹ́gbẹ́ máa papọ̀ mọ́nà yìí àti láàbù ni àti ìrìnsá ni àti ìmọ̀nàtù ni àti gbogbo àwọn ọ̀dà jẹ́rẹ́ pọ̀ ni èwo ni kúkiri kiri kiri kan náà tí ká dùkú wọn dánú wọn etí ti gan sẹ́lẹ̀ dáa ni ẹ̀fọ́ gan sẹ́lẹ̀ dáa ni àwọn mẹ́ta sẹ́mọ̀ ni sẹ́mọ̀ mẹ́ta yẹ ni àwọn méjì jẹ gbogbo yìí ni àwọn ni wọ́n parí ni àwọn ni wọ́n dì í ni. wọ́n ni wá wọ́n dàrú wọn lójú Gbogbo ọlá ń bọ̀ yìí máa ń gbà àbúrò ìlú ìlú ìlú ọ̀rọ̀ ìlú náà ìlú ọ̀rọ̀ ìlú náà kí ọ̀sọ̀ náà sọ́dẹ́ bá ta ọ̀sọ̀ náà ní àwọn náà mọ́ràn náà àwọn òta táwọn oníta ń bọ̀ yìí náà àwọn ọkọ̀ lábẹ́ ìbò ọlọ́run náà a kàn ń mú wọn ti àkàsọ̀ lọ sọ́dọ̀ wọn kàn mú wa súnmọ́ náà lásán wọn àyájò láti Ajụ ohun ká ẹnu wa yìí lè dọ́dọ̀ ọlọ́run àmárùn ilé yìí ájú ohun lè jẹ́ kọ́rọ̀ wá ó dé ọgbọ́n ilé yóò kọ́ rí ìbú rẹ̀ tó wọ́n dàbí wọ́n dàbí intermediary láàárín àwọn àti tó wọ́n rí wọ́n rìn jáde wọn àwọ̀sáàlì míǹtì láti fi bí ọ̀dọ̀ ẹ̀ráwò kí ní ìyàtọ̀ láàrin ìwòrí yìí àti lórí ọlọ́run ọkọ̀ ájò ẹ̀mí pè ní ájò àwọn pè ní ìntàbíjárì ẹ̀ráwò tẹ̀sí ìjọba bí ọ̀rẹ́ mi ti gbé ra ta ni ó sọ ìgbẹ̀gbẹ̀ àwọn tí ló ń tẹ́ta fọ́nà náà ló àwọn náà ló sọ lẹ́nu ọlọ́run ni àmọ́ra ẹ̀gbọ́n mi ṣòro ẹ má ti rí àjẹ́ pé àlèfà kò lẹ̀rẹ̀sẹ̀ kan tí ń lọ ní gbọ́ nílẹ̀ Yorùbá tààrà ọlọ́mọdé mọ́ lọ́dọ́ wa. ìran kejì ó wá ní àlèfà kò làámà ní ìlà ìlẹ̀ wa ìlà kò tẹ́ bá ń pè dáadáa. ẹ̀rọ pa tó kọlu kọlu pé nìfà kún dùn nàìjíríà àti àgbélé àlèfà kún àlàáfíà. Tẹ́lẹ̀ ò ní pápù eléyìí náà, òun ló yẹ títà kọ̀kọ́ tó lè lè jẹ wọn wáyé. Ní pápù eléyìí bẹ lára ẹni pé rẹ̀ ní Mùsùlùmí. Kúrá pè kú ní Mùsà. Tẹ́lẹ̀ ní àkọ́kọ́ òun pé rẹ̀ Mùsùlùmí kì í ṣe. Amílẹ̀ yìí ó pé rẹ̀ Mùsùlùmí. Ìsìláàmù náà ti pàtẹ́ Mùsùlùmí. Àmọ́ ìmánì rẹ̀ wá ń yòrò ń yòrò ń yòrò ìmánì tó ní sọ́rọ̀ ìmánì tó ní sàǹdábì ìmánì tó ní sàmàláìta ìmánì tó ní sàmàlábì ọ̀rọ̀ ìmánì tó ní jíjẹ́ra ìmánì tó ní sípàdàwà ìmánì tó ní kálùkìyàwà tó ní sáré ìmánì yìí wá ń yòrò ìmánì yẹn wá ń fàjì àwọn ìwàkiwà ìṣekíṣe àtàkátà tó jẹ́ àwọn mọ̀nàtì kíta aṣọ yìí díẹ̀ tẹ̀ díẹ̀ tí wọ́n ń bẹ nínú ara rẹ̀ tí à ń parọ́ mọ̀nàtì oní àmì pákó ní akábàbí máa parọ́ bá a bá ti wá ń bá a lára àwọn tá a rò pé mùsùlùmí ó ti di nípa fún àmàlè ó ti di nípa fún dúrúlá nípa. ẹ wá rí eléyìí. onu tí ó kárí owó ọlọ́mọ fi ṣàdánwò fún wa ilé yóò sì máa bẹ lára àwọn èèyàn àwọn èèyàn ó sì máa lè lára ìdí tí ìdánilẹ́kọ̀ọ́ yìí wá fún òun pé ilé àti yóò wá máa kó àwọn ìṣe wọn àwọn ìròyìn wọn àwọn àwọn ara wa àwọn sọ̀hálà náà Muhammad sọ̀rọ̀ ẹnìkan pàdé tó lé ní ọgbọ̀n orí àwọn orílẹ̀ èdè kálukú wọ́n ń gbẹ̀lú lórí ara wọn ee bóòlù lè ṣe ní wà àwọn mọ̀nàfìkì. ẹgbẹ́ táwọn àtàgbé tọ̀rọ̀ ti yọrù sí tẹ́rù bá ń bà wọ́n fáwọn òfẹ́ wà nínú mọ̀nàfìkì èmi àti ń kọ́ jẹ́gbẹ́ mi àti inú ẹ̀ka gbẹ̀rù jù ee ọlọ́dà fún un má àwọn náà ìwà wọn ìṣe wọn ọlọ́dà fún ṣàtọ́wọ́ fún wọn. العلامة ابن رجب الحنبلي عليه رحمة الله إما نصر النفاق أن النفاق في الشرع ينقسم إلى قسمين أن مثل النفاق ولكن النفاق أكبر تاشر إلى النفاق الله وهو أن يظهر الإنسان ونقول اليوم فيها الإيمان بالله كما في إيمان كما الله بقونا والملائكة كما ملائكة وكتبه كما رسول الله ورسله كما رسول الله واليوم الآخر كما قدام قيامه ويبطل ما ينافي ذلك كله أو بعضه أمن وكاره إنتو jẹ́ opposite ìpínlẹ̀ àkàlẹ̀ ìgbẹ̀lẹ̀ ọ̀kàlẹ̀ àmọ́ kò ní fi hàn هو النفاق الذي كان على أهل lẹ́rìí الله àdà àhàlì rọ̀ṣọ́ọ̀lìlá wọ́n ní òní fáàkù tí mo lásìkò àdẹ́kùn ونزل القرآن بذم أهله القرآن ونزل القرآن بذم أهله القرآن في السلطان لبنوا إزاي آية إبن بنوا تنموا وتكفيرهم قرآن إذا ما تكفيرهم وأخبر أن أهله في الدرك الأسفل من النار ودعوا فيه àwọn tí wọ́n bá ń gbélé ìsàlẹ̀sàlẹ̀ jahannam ọ̀là yóò dàbí ìdàgbéyà àdáwò tí wọ́n mú ìfà kùnà. tẹ́lá gbígbọ́ ìpè àmọ́ ọlọ́mọ tí wọ́n lọ wọn ná níbi tí àbúrò àbíbá ti ń wọná tí gbogbo àbújá ti ń wọná tí gbogbo àwọn dàpọ̀ lọ́mọ náà ti ń wọná tí kébèrè ti ń wọná tẹ́lẹ́bọ́ ti ń wọná tí kálukú ń wọná tó bá dijọ́ àwọn mọ̀nàbìgì ọlọ́wọ́ wa kọ́ àwọn pé ẹ̀yin lẹ́ ọ̀kọ́ tẹ́lẹ̀ gbogbo àwọn kébèrè ti di wọ́n náà tó kébèrè náà àwọn wà wà lókè ìwó wà láàrin dáadáa ìlàkùn inú ẹ tó wà ní sàlẹ̀sàlẹ̀ tó jẹ́ sọ́ọ̀sì náà àtẹni tó wà lókè òṣèré olùgbé náà méjèèjì àwọn olùgbé mẹ́ta ṣe ẹni bá dùn mẹ́ta méjèèjì àmọ́ta rẹ̀ láńkẹ́ jù ẹni bẹ́ẹ̀ sàlẹ̀ ọlọ́dà wà ń tẹ́tí mo sọ́rọ̀ ní ilẹ̀ nípa ẹ̀rí ìrọ̀kejì nínú nípa kò ní ànífà kò àṣọ̀rọ̀ yìí ní ànífà kò ní àmàlí ó ní nípa kò dúró ní nípa ó ní pé òwúwa àyùrì hìrọ̀ nǹkan àlàyé tàn sọ̀rí ha ó ní kọ́mọ nìyẹn máa fi gbangba tó dáa hàn kó máa fi ṣe tó dáa hàn kó máa sọ̀rọ̀ tó dáa hàn kó máa fi ìmúra tó dáa hàn ó ní wọ́n fi ẹ̀ síta wọ̀ yóò kù dèrò máa yóò kọ́ ọ àwọn tó ọ́pọ́sìtì ta wíìlì òwúrò làwọn sì ń jẹ́. Yàmá ilé ni àlẹ́fà pẹ̀lú ìpín rẹ̀ méjèèjì. Tẹ́wọ́n rí pé tí ní ìbákùnrin yìí àti ọ̀rọ̀ díẹ̀ tá a gbọ́ láti àwọn onímọ̀ yìí. Àwọn kìíní kò mọ̀ kílẹ̀ sí wa pé ẹ̀ńtà ń pè ní nípa àti wọn àti lẹ́bù kan náà. Wọn àti lẹ́gẹ́ni orí ibú ni o àmọ́ orí ibú ni o kì í ṣe ìran kan náà orí ibú ju orí ibú lọ àmátàgbà orí ibú àti kékeré rẹ̀ ọlọ́mọdé àbáwọn tí wọ́n àlẹ́fàkùn àlẹ́kàdí òun yóò yọ̀yàn fún oní ìsìláàmù lódindi tí ọ̀rọ̀ bá àwọn tí o jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó ti ń bá wọ́pọ̀ fún tó ti ń bá wọ́pọ̀ ọ̀dà tó ti ń gbé sùmí gbàgbé ẹ̀ tó ti ń gbé fún tó ń gbòòrò

ayé tẹ́gbọ́ yìí àwọn mùsùlùmí dúró lọ́tọ̀ àwọn káàkiri dúró lọ́tọ̀ ẹ̀yìn mú láti gbé lọ́kọ́ ẹ̀ lọ́tọ̀ ọlọ́dà kò jẹ́ ajẹ́kan wọ́n jẹ́ ẹni tí ń fi ìsìláàmù hàn tí ń fi kúfúrú sí tó jẹ́ nípa pẹ̀lẹ̀ ti kọ́ di àlọ́ ti kú òun síláàmù ẹni tí ń fi ìwà ẹni ire hàn tí ó wọ́n ti rí ẹni ọlọ́run àlọ́wọ́ abúlé ń pẹ lọ́kàn rẹ̀ tí ń jẹ́ àlẹ́ ẹ̀kọ́dún làámọ́lé àwọn méjèèjì wọ́n léwu fún ìsìláàmù wọ́n ti di nǹkan òṣèlú. Ṣé rí àtúndì àwa òṣèlú lè ibi ó ti wọlé tọ̀ wá àtọ̀tàwọn ọmọ náà ti yẹ wọn. Bí ò bá jẹ́ oní àlẹ̀kẹ́fà dòlù àlẹ̀fà kò lẹ̀kẹ́fà dé, bí ó jẹ́ ọ̀dọ́ ní àlẹ̀fà kú àlàhàmà ni. Àkọ́kọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba sọ ayà kọfà nàbì ní Suratul Munafiqun. Ọlọ́run ni yahsabuna kulla sayhatin هم العدو فاحذرهم هم العدو فاحذرهم قاتلهم الله أن Ọlọ́run náà wọn mọ̀lọ́dì kí ìṣe wọn ni pé ìyàn àgbóhùnà kúlà sọ́yí àti ń àrẹ. Gbogbo ariwo sábà ní tẹ bá pa lórí ìbàdí àpẹẹrẹ báyìí, ó ti bá wọn lẹ́gbùn. Ẹ bá ti sọ kí ní kan báyìí, ó ti rẹ̀ rí àwọn náà ní bá wí.

ẹwọ ojúgbà tọ́lọ́wọ́ bá gbé wa bá kọ́ bà lága dáadáa rúmùlà àdóhùn àwọn gẹ̀ẹ́gẹ̀ oníkíni àwọn ọ̀dá o ọlọ́ni ànábì fa àbáwòrán ṣọ́ra lọ́dọ̀ wọn o ṣọ́kìlì jàmá ṣọ́ra lọ́dọ̀ wọn o rúmùlà àdóhùn fa àbáwòrán ìyá ànábì ṣọ́ra rẹ̀ ṣọ́ra rẹ̀ tọ́lọ́ wípé ànábì kò ní ànábì òde ó léwu. sọ́ra rẹ̀ tọ́lọ́ nígbà nẹ́bí sọ́ra rẹ̀ kò ní lọ ní pé lọ́sàn ló wu èyí sọ́ra lọ́dọ̀ wọn ọ̀rọ̀ tó pẹ̀lú ọ̀tá ni wọ́n ó fojú ọ̀rẹ́ ọlọ́wọ́ gbogbo tí tẹ̀lé jọ́ tí mò náà èdè bá jẹ wà bí wọ́n ti dojú ẹ̀sìn ìgbòlẹ̀ náà sáré gbogbo tí wọ́n wà máa rí ibi dojú ẹ̀gbòlẹ̀ wọ́n wà máa gbé wa ẹ lọ́rọ̀ pé wọ́n ẹ̀dá kọ́ mi lè wọ́n náà wọ́n wọ́n àrí máa sọ fún yín ló kọ abẹ́dojú ẹ̀gbòlẹ̀ abẹ́dojú ẹ̀gbòlẹ̀ àbí yóò tún máa wọ́n máa sọ fún yín ló kọ abẹ́gbẹ́gá abẹ́gbẹ́gá abẹ́gbẹ́gá ní tó bá lè dá ní àwọn ọ̀dẹ̀ láwùjọ lè ní ìwà ẹ̀ wọ́n ti ń kojú ìsìlámù lórí ìwà mùnáfíkì náà ẹ̀rí tí mo fọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ibi ìyá tẹ̀sí láàmù délé yìí àwọn olówó àwọn ti wá àwọn mùnáfíkì náà àwa mùsùlùmí àti ìsọfà dì ní ọwọ́ wọn. àwọn kan bẹ táwọn ń pè ní orientalist alimustation kúrò àwọn tá a wọ́n sì wá aláwọ̀ fẹ́ kọ́ ìdè láwa wá wọ́n sì kọ́ ọ.

wàláì wọ́n sì di àdánwò kan lẹ́nu àwọn wọ́n sì di àdánwò kan wọ́n sọ fáwọn wọ́n sì di àdánwò kan wọ́n ta àdánwò wọ́n sì di àdánwò kan wọ́n ta àti wọ́n tún ta alára. Aládé ìlọ́tán láti bọ̀rẹ̀ tí ó ní àwọn kan nínú ìjọba àná. Mùsùlùmí lọ́tún lè ta gbà. Òun náà ń pẹ́rẹ́ láàrin náà bíi lórí àbí òun pẹ̀lẹ̀ láti nẹ́bì dé báyà àbí ṣúra kan bá sọ̀kalẹ̀ bá nẹ́bì lẹ́yìn tẹ́gbẹ̀ táwọn ìwà ló ní a ẹrú ṣúra kan sọ̀kalẹ̀ mú àmì àwọn ti sọ dèmí náà kalẹ̀ ok òun ní fàmì ọ̀yà Tí a lè máa pọ̀jù tó ẹgbẹ́ tí wọ́n lọ sí ọjọ́ ìgbà. tọ́ àbáàbọ̀ yìí ṣogbo wọn anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn fẹ́ dá wàhálà lẹ̀ níjọ́ kan anábìyàn tó ilé tán wá máa ń gbé ìyàwó ńlá wa àìsà sí fún sàmìtẹ́ tí ó ń gbé lẹ́yìn ìyàwó àìsà wa wọlé gbẹ̀gbẹ̀ ìgbẹ́ dìbò ìyẹn lọ táwọn ṣàkíyèsí bàbá òpẹ́ ní àdìyá padà fún ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀ àwọn tí wọ́n gbé tí wọ́n bá wọn wá iṣẹ́ tí wọ́n gbé gbogbo wọn wọ́n dáná àwọn òmò pé ìyànlá wa iṣẹ́ òtí ìwọ́n mẹ́ẹ̀ padà àtúwàlú ọ̀pọ̀lọpọ̀ wọn. ẹni tí wá máa ń kẹ́yìn táàgbá mi bá dé ibìkan tó ń bí ọlọ ibìkan lọ́ọ̀yà tó wá dé ibìkan wọ́n ń ṣe ipò fàájì wọ́n ń ṣe oko dòdò kò bá àdéhùn pàṣẹ níta lọ tí bá lóko bá lọ tán sọ fún wa owó wa máa lọ láàrin àwọn inú wa nìyẹn alógbà tó ń ta táwọn kan já wọ́n wọ̀ rẹ̀ táwọn kan lẹ sọ̀rọ̀ táwọn kan lẹ síbi aláwárí ṣàtìpá tàbí bí òun tí àwọn lórí ìkankan mọ́ àwọn ti dòdò bẹ́ẹ̀ ibi ṣùgbọ́n gbé tó wọlé yàn ká ó ti wípé ní tí ó wù yẹn lọ́wọ́ àṣàlẹ̀ ló bá pariwo iná lílá àríwá iná ilẹ̀ ìrọ̀jẹ̀ rún ìyá wa ṣe àti pé ọ̀sán ìkọ́rù tó ẹ̀jẹ̀ já àlejò iná lílá àríwá iná ilẹ̀ ìrọ̀jẹ̀ rún náà tó sọ òun ló di ọdún ti díwà ìkọ̀gbọ́rùkù wọ́n ti ní èdèbáàlì wọ́n ní pèsè àwọn àwọn ti da èdèbáàlì àwọn àwọn ti dáhùn padà bó ti dáhùn báyìí á ní kò sọ nǹkan mí nǹkan ògbó tiẹ̀ wá tẹ̀yẹ́ lórí máa ẹ̀rọ ayélujáfíìmù ó sì ń fa ìṣẹ̀lẹ̀ ìṣúbà náà lọ. tọ́ba ni wọ́n sọ̀rọ̀ pọ̀ àbí wọ́n gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìyá lára yóò bá aṣọ kankan òun ló sì sọ sí àmì ìkọjá iná lè láyé pa iná ilé ìrọ̀jẹ̀ rò ìjọ sì mú òun náà sọ bẹ́ẹ̀ ni pé àbókù ìyàwó Aisha ni òórí toró ti mọ ìyá lára Aisha tó ní ìlú jùlọ. ṣé ẹ nígbà tó ní kó ló pe wọn dé tí wọ́n mọ wọlé wọn wá láti inú gbóòó àwọn ìgbà tí ìgbà parí ní ẹ́ẹ́ orílẹ̀ ìyàwó àdẹ́bì inú ogú pẹ̀lú sọ̀fúnwárì kí ni wọ́n ti kẹ́lí kí ni wọ́n ti o nípa ní kó ṣe ń dírẹ́tì tó wọ́n rọ̀ wọ́n ṣe ń dírẹ́tì ẹ̀rọ àà ẹ̀ẹ́ orí ọ̀pẹ ọmọ ẹ̀ ó gbóná àmà ẹ̀sìn ọ̀pọ̀ mẹ́rin kéré nìyàn làwọn àìsàn ẹ̀ẹ́ gbogbo àpàdánù mi ló wà lọ́yà wà lọ́yà mi ló kẹrin tá a wíwá ọ̀hún láti fi fẹ́ ọ̀ ìbòjú tán ó dá wàhálà lẹ́nu láti ní ìbẹ̀rẹ̀ ìsìláàmù náà ní wàhálà àwọn ti pọ̀ negative effect wọn lórí ìsìláàmù aláìsí ìṣẹ̀lẹ̀ yìí ló ń lọ́ọ́ yá àdábì wa ti gbé gbà sí àkókò ìgbé ah, trust ìsáàlì lẹ́bàá àdábì ṣe trust ìyá ńlá wa àdó tí wọ́n máa gbà náà ìṣẹ́ta lọ́jọ́ náà ìṣẹ́ ìyá ńlá tó ní ní kílọ̀sì yẹn ti tó àbá àtúrọ̀sì lè mú èyí alábìwá jẹ tí wọ́n ń tẹ àwọn ìyàwó yẹn nìkan pé wá kí wọ́n mọ̀ ń pa àwọn yìí àtàkùn wọn ni ah, láì káwọn pa olóòótọ́ ogún ah, ah, bàjẹ́ mọ́ ní ah nígbà tó gbọ́dọ̀ àlí àdíwò pé pé ìyàwó jìnnà ní sọmọbìnrin kan yóò wà máa dà ní láàmú ojú wáyé obìnrin pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa tí ó bá ti kí ní ẹgbẹ́ sáájú gbá ọ̀rọ̀ ńlá fún omi jùmọ̀ ẹgbẹ́ tó ti kí ní ìgbà ìsìlámù rẹ̀ ọ̀rọ̀ tí àlàwà yà gbọ́ pé á ah, àdíwá gbọ́ ó gbọ́ fọ́n léèrè ń pa mi ṣé n tó Igbó ọlọ́run ọjọ́ tádẹ́wò ní ìbò lè gbalẹ̀ dáadáa. Ọlọ́run níbi lílù. Ayé àkọ́ntọ́ òbí sọ̀rọ̀ ayé lákòókò yìí. Àdáni wa ń bẹ ẹnu dàmú láàrin ìlú. Wá di wọ́n lè sùn, wọ́n lè wo. Ìjọ sí ni ìyàwó odidi òjíṣẹ́ ńlá. Àwọn gbogbo àtẹnìkan ń gbó. Ayé wà ní ìyàgbẹ́ni, àkóòtọ́ sì ni wọ́n ní. Ibi afẹ́ràn ara wa dé àpẹ́ni ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ eléyìí ò yé mi máa àdájọ́ ó pe léyìí àdájọ́ ó pe tọ̀hún ó pe iwájú ó pe dání bẹ̀. jẹ́rí gbà àdìsí ọ̀yí tí a rí kan. àdájọ́ ìwà tó ẹgbẹ́ ìlú pé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí dé yìí ilé lágbára ó dàbí pé ọmọ wa lọ lé ní rúmùlà àdókù ọ̀tá ni wọ́n ọ̀tá àwọn mìíràn bìkí wọ́n sì máa ń fẹ́ ba ìsìláàmù jẹ́ ni wọ́n ní kọ́ ṣọ́ra rẹ̀. Àníbi rẹ̀ Aisha náà wá lọ lé yín. Ah! Àwọn Aisha máa bẹ̀rẹ̀ kò pé ànábì. Inú ìdílé wù pé kí n máa lọ lé wa ah, èyí ní ìgbà sí wá. Láwọn àdáwọ̀ kan wà o, àdáwọ̀ tó jù ní wá nìyẹn. Ìyá ńlá wa Aisha ọgbọ́n ìjọ ìdìbò ti Aisha ìgbòho oṣù tó sábà tó yẹ bàbá tó bá mọ̀ kó o sì kí ní ìjẹun wa. الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حيا على الصلاة ó wá ní ẹ̀nà náà rẹ̀ fáàní lẹ́bí ó wá ní ẹ̀nà náà rẹ̀ ẹ̀ àwọn náà ti wọ́n náà ṣe bẹ́ẹ̀ tó lórí ibú ó lè ṣe kí ni ó lè sùn ní ibú ni ó lè ṣe bá lẹ̀ ó lè dàwó. tẹ́rí gbà rí àmì sọ̀kalẹ̀ náà sára lẹ́bí dá ṣáájà bá ti sọ̀kalẹ̀ lọ́wọ́ kọ̀ndíṣà lẹ́bí ìbẹ̀rù bá ó lè ní ibẹ̀ láti náà sí ilẹ̀ pé àwa táwa náà ń ké nípa bá ń ké àlébí òun ké ọ̀gá wa lẹ́gbàá Muhammad ló fi òun ké ìdààmú ni tẹ́lí ti ń gbà lẹ́bi ti ń gbà wáyé ní wáyé lágbára ìgbà wáyé tẹ́ lára lẹ́bi lára lẹ́bi dá àtẹ́bí bá rẹ̀ ní pé tó òòrùn alẹ́lẹ́wọ̀ bá sí ìpolówó àti ìfọ̀ ọmọ rẹ̀ mọ́ àrídà ọlọ́ọ̀tì fọ̀ ọmọ tẹ́lí irú àwọn bàbá àdájọ́ Gbogbo ayé gbogbo yìí láti kẹ̀rì sí mi, ẹ́bí dájú ó kẹ̀rì náà nílá ní. Ó náà tó pọ̀ nínú náà sí ní mọ̀ mú. Ẹ̀mọ́ wàhálà táwọn ọmọdé fìdí dálẹ̀ láti jọ́nà àìkọ́ mẹ́rin. Gbọ́dọ̀ ti wá fọ àìsà mọ́tò yìí, àwọn eléré ibùgbẹ́ wọ́n ní ibi kú yàláwà ayé jáde ní nínú ìlànà ẹgbẹ́ tí wọ́n onígbọ́gbọ́n wọ́n gbé pèsè yàláwà ayé jáde orí dá abẹ́rẹ́ tí wọ́n gbé pèsè yàláwà ayé jáde ọlọ́run jẹ́ fún olóorí bọ́ọ̀tà báyìí ìyàwó ayé jáde jáde ní ìfà àwọn náà àwọn bàbá mi kì í yóò dàbó àdìlẹ́bì kan wọ́n dàbó àdìlẹ́bì wọ́n dàbó àwọn sọ̀háwọ̀ wọ́n dàbó yàláwà ayé jáde wọ́n dàbó ìsọ̀rọ̀ àwọn ìjọ wọ́n wá bẹ̀rẹ̀ sí nínú àwọn ayé àlùkò àní. ayé àtọ́lọ̀ ń ti di sọ̀tá tó bí àríṣà wọ́n lè rí dúró yáṣá. nígbà àwọn ìjọ Musa tọ́rọ̀ lọ ṣẹlẹ̀ àwọn ìjọ Musa àwọn ìrádá ara sí wọ́n pa òkú kan tàà ló pa á ta ni ò pa àwọn abúlé méjì kan tó ń ní ẹ̀já ara wọn ẹ àwọn láti àwọn kéré ní àwọn kẹlẹ̀ kọ́ àwọn kẹlẹ̀ ní àwọn àwọn àrùn kẹlẹ̀ wọn bá ń bẹ wọn kó ti láàrin lọ́rọ̀ náà ẹni ó kú ìdí àṣẹ ìbá musa náà ní ọlọ́run títọ̀ iná wọn àyà àmúlò tó ń àyíká bíbà tó ń pàtó ọlọ́run àtẹ̀yìn ọ̀pá náà ìyá lọ́rọ̀ bá fẹ́ ṣe ìgbàlè ọlọ́run sì fẹ́ náà torí wọn nígbàgbọ́ sí musa tẹ́lẹ̀ àgbẹ̀tẹ̀lẹ̀ ní mílíkù ẹ̀dọ̀ pa màlúù màlúù tán bá pa òkú rẹ̀ ọlọ́run fẹ́ tán ti wù òkú tó kúnlẹ̀ tán bá ti bọ́dí E yúkúrídùlù háyà nínú ìgbìlá lọ. ìgbàgbọ́lọ́wọ́ ó tẹ̀lé yúkúrídùlù háyà nínú ìgbà yìí ìfẹ́ ìní. òkú èèyàn àtòkú ẹran ló kara wọn òkú níwájú ilé òkú máa ń jà lórí. táǹkọ́ àwọn o ìdí sọ bẹ́ẹ̀ dán oṣù tó padà. méjì tàbí olùkọ́ náà. tọ́ kí wọ́n á fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ amátí mo fẹ́ mú mi pé ń gbà wọn lé ní bí ìwọ́n bí tó tù ó nílẹ̀ ráyà ẹ̀yìn àwọn àjà àmì òfin àìsẹ́débà àwọn bákọ́rọ̀ bákọ́rọ̀ lẹ́ ń ké ní òun pé àmọ́ ìtọ́lọ̀ àwọn ọ̀gá nínú ayé àti ẹwàjú ànábì ti bẹ láàrin musa jẹ ìta kó tó wá kan ìta kó tó kan ànábì muhammad kọ wá nítàn ìyáná wa ìṣà lùsọ òdúrọ̀ ewu táwọn ìlànà ìkíni lórí islam wọn máa ń dà nǹkan ní o. tẹ́lọ́rì àkúrí ní ìfàkùlẹ̀ ẹ̀fọn bí tí ó pé tí ẹ débi ọ̀rọ̀ ẹ̀sìn tí ó pé kò ṣe islam àtòrí ní ìfàkùlẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ kò ní dáhùn ìlú islam rẹ̀ àwọn láì kó mọ ṣe báyìí rúmùlẹ̀ àdúgbò ẹ̀tọ́ra mú ọ bọ́ bá gbẹ láàrin ìjọ ìjọ ni àwọn ọ̀nà bìí àwọn ni ó gbọ́ délé ẹ̀sùn délé ìrọ̀lẹ́ sọ délé ọ̀pọ̀ táwọn ọ̀nà wọ́n fẹ́ tújọ ni àsìkò tí wọ́n sì máa ń gbìyànjú orí ẹ̀ náà ní tí fọkànbalẹ̀ bá ti bá yín ìfọkànbalẹ̀ bá nìlẹ́bìtàn táwọn àwọn àgbègbè ọdún dé. يرفع له الله سبحانه ومحمد صلى الله عليه وسلم إلى النبي اتق الله هذا رمك ولا تطع الكافرين والمنافقين ما نطع ما نمر àwọn ìbílẹ̀ àti mùnáfíkì wọn wọ́n gbọ́rọ̀ àwọn títí wọ́n tẹ̀lé máa nà wọ́n wọ́n ti àbáṣe wọn oríire tí wọ́n máa sá ni pé inú òtítì ابن تيمية الحراني عليه رحمة الله وصار بيت ورب ورد المجموعة قال وكان كثير ممن ينتسب إلى الله فيه من النفاق والردة ما أوجب تفريط المشركين وأهل الكتاب على بلاد المسلمين wọ́n ní ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pẹ̀lú àwọn oníṣòwò ní ìwà lè bá kù tí ń bẹ lára wọn ó sì sí lẹ́kọ̀ọ́ lẹ̀ báwọn mọ̀ láti ìyá báwọn tèbè rí àwọn ẹlẹ́gbọ́ tí wọ́n ti penetrate Islam láwọn ìlú míì kódà wọ́n ti gbà á ti ń wó ìjọba Islam báyìí wọ́n ti wó ìjọba kúlù wọ́n ti gbé lókè bẹ́ẹ̀ bá ní gbogbo ẹ̀ ẹni tí lẹ́yìn wá ní ìlú mọ̀nàbìkì tí lẹ́kọ̀ọ́ lẹ̀ tán àbá àwọn tèbè rí ti gbà lẹ́wọ̀n nígbà tí ó sí mọ́ nígbà tí ó sẹ́kọ̀ọ́ àìnímọ̀ àìgbóyè àìgbàgbóyè ẹ̀kọ́ nìṣẹ́ àwọn tìbìrì tí wá nígbà tí pé alùpùpù áàmì wa wọ́n ti bá wa yọ ẹni ìtàkùnrin àwọn bẹ̀rẹ̀. Àyẹ̀wò Muhammad wọ́n ti bá wa bẹ̀rù àfẹ́lú àwọn ìgbàlejò àríwá ìṣẹ̀dá rẹ̀. Níbi àwọn bá ti wá láti ní ẹ̀mọ́ lọ wo sáré àwọn kìíní kan bá ti láwọn bá kìíní kan jáde àwọn kírísítẹ̀nì kan ní wọ́n kọ́ mẹ́tì rẹ̀. Ó lè ṣe ìmùsùlùmí ìjà bẹ́ẹ̀ àjẹ́kẹ́ ẹ̀sìn mímọ̀ gbogbo lórí mímọ̀ ló sì ọ̀rọ̀ nígbà yàtọ̀ láyé wá ó sì ọ̀rọ̀ nígbà tí àjẹ́kọ̀ àwọn ọmọ wa irúfà àwọn ìkan wà wọn tá a ò pé mùsùlùmí ni wọn àwọn sílẹ̀ tó lẹ̀. ṣẹ́ẹ̀sì gbogbo tó ní iṣẹ́ àwọn ìṣèlú ní àwọn ìfẹ́sì wa àwọn ọmọ ti kú. wọ́n ṣe bí pé mùsùlùmí làwọn lọ́bi lọ́ọ̀lì kọ́ sí làwọn wọ́n kọ́ àlùkò wọ́n kọ́ súnmọ́ àwọn àdá oko ẹ̀rú wọ́n dá lọ́ àwọn àfọ̀ọ́ta àwọn àfọ̀ọ́ta àwọn tí ò lẹ́kọ̀ọ́ wọ́n wà kà tán àwọn àbọ̀ àti àwọn ìwà nígbọ̀dà àwọn èèyàn lọ ẹ̀rí gbogbo àdébí òkú sọ́mọ̀ lọ dáhùn ní táàdì lẹ́bí àtàwọn kèfèrí jọ ń jà láti máa ká táwọn kèfèrí torí ẹ̀ tapà lẹ́bí kí mùsùlùmí kan tó wá mọ sọ́lẹ̀ ní. àwa rí tàbí ọlọ́dún wa ní ikú tí ó pọ̀ tako bàbá ní mùnàkọ́sá lórí èkó lórí bá lẹ́bí òkú sọ́mọ̀ lọ àbí òkú sọ́mọ̀ lọ. màhàbàlá màhàbàlá màhàbàlá ìbá

lórí pé wọ́n ti tà ẹ̀yìn wọ́n ti yí ikú ìlú ti tà gbogbo ẹ̀mí gbogbo ti wá gbà lọ ètò àwọn fáwọn fáwọn ọ̀sán ẹ̀bùn ṣẹ́rí bí ìwà nìbá ìṣe wá léwu lórí ẹ̀sìn àtàwọn mùsùlùmí ó léwu lórí ìran ti kíkọ ẹ̀ ṣé àwọn nǹkan tó ń bẹ èèyàn ń gẹ̀ẹ́sì lórí ẹ̀ àmọ́ ó ti lè torí ní fún ìyàtọ̀ tó bá torí mọ̀ láti kí wà ní torí torí ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní alùpọ́tìlù fàlàlà ó ní ká pààyàn kí pípààyàn ká pààyàn omi ó sì ju ìlú yẹn ó mẹ́ta ní ẹ̀rọ wa ìgbà náà ló wà ká ẹ dákun ẹ dákun. anábìrin lọ́dọ̀ mọ́túnmẹ́ olólùgbàgbọ́ òdodo ó gbìyànjú lórí ìmánì. bá a tẹ̀lé ọ̀bìyàn ti yí wa báyìí ó bẹ̀rẹ̀ ara rẹ̀ lè láti jagun fún Islam ó gbówó rẹ̀ ká ìhàgbè gíga gbogbo ìsìláàmù kí ìjọba ìrìn ńlá àtúnjọ ọ̀rọ̀ ọba hátà ìlà láti yà láàdú wọn ló wá bá a débi kí nígbà tó pàdé àwọn ọ̀tá ó sì gbogbo wọn. kọ́ sára hún ó wá bá wọn jà ó bá wọn jà hátà yóò tó tà ní ó bá wọn jà débi wọn padà wá pa àwọn náà. wọ́n ní irú ìgbàgbọ́ òdodo tó pé yìí kó ti kú yìí padà àlèkà ṣẹ̀yí irú yìí ẹni ó kú fún ṣẹ̀yí dé ni àlè tí ó sọ lálálùkì àmọ́ tí kọ́ ìmọ̀tẹ̀lá lábẹ́ tẹ́ǹtì ọlọ́run pé ló jẹ́ ìdílé tó kù wòye o ẹ̀rọ jẹ́ ìdílé tó kù gbọ́dọ̀ rọ̀ ní àyíjì òní pa wa sílẹ̀ àná. jẹ́ ìjábẹ́ tẹ́ǹtì ọlọ́run ni ó wà dákítà àṣì lábẹ́ àlẹ́ ara ṣe rẹ̀. ó ní láàyè bùdúrù nàbì yóò ìlà àbíjáròjà ti nùbù wà àwọn àjọbí ọlọ́run kò ní jù lọ kọjá pé ipò dá àjọbí wọn ipò jáde nẹ́bí làwọn ànẹ́bí ó fi jọba jù lọ ẹni yóò dé ẹni ó tẹ̀ nílẹ̀ tó tà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ kò délé mọ́ ànẹ́bí ọlọ́run kí ọwọ́ àwọn yín àbáyé kan ilẹ̀ yorùbá náà sí ọ̀rẹ́ àǹtẹ́nà nígbà tó jà lọ́wọ́ àtẹ̀mọ́ àbáwọn àgbàlagbà tí wọ́n ti lọ́lẹ̀ ìgbà kọ́lọ̀ máa ṣe wọn máa náà kí ọmọ àmà ní ẹgbẹ́ àwọn ànẹ́bí ọlọ́run lọ àwọn ànẹ́bí tó sọ ń bí oní tó sọ ń padà tí wọ́n padà ọ̀la rẹ̀ sáyà ní ọlọ́run tó ti kọ́ ilé ẹ̀kọ́ ọlọ́run lọ́kọ̀ tí ò àwọn akọ́lá kọ́ mẹ́lẹ̀ ọ̀dọ́ mú olùkọ́ yìí mú ọgbà yìí ó lọ́jà bọ́ta ẹ̀rọ tí mo àwọn ọ̀tá náà bẹ̀rẹ̀ ojú ọ̀tá wo ló bẹ̀ lójú tí ní wà lórí ọlọ́run ṣe tẹ́wọ́n tó ṣètò ọ̀rọ̀ wọn ọlọ́run ní àtijọ́rì mọ̀ àwọn ṣiṣẹ́ ọlọ́run já ànábì nìkan náà wọn lẹ́yìn já ànábì wọn àwọn àgbà ó yí mi ẹlẹ́rù kan àti àbájọ wà kí ẹgbẹ̀rún wa bá sákùn bá bá yí òní ẹ̀rọ. ọ ma fẹ́ pé nùbú wà ní. nùbú wà ẹ̀hún òun kúrò ọlọ́run òun kúrò ọlọ́run ìwọ ọ̀rọ̀ kúrò ọlọ́run kọjákọjá àti àbùkù rà ní ìdá nẹ́bí òní gbé wa fún. pàdánù ọlọ́run sí ìdè ọlọ́run kọ́lọ́run yẹn ìlú ní yóò

kọ́rọ̀fà àlẹ́ ẹ̀dẹ́sì nínú ìgbòho ìwọ́n kọ̀tàn ọ̀la nígbà tí ń bẹ̀lẹ̀ ayé ó ti dáhùn ọ̀rọ̀ kan ó ti dáhùn ẹ̀ṣẹ̀ kan ó ti ṣàwọn aṣíwọ́ṣe kan àmọ́ jára àdàbí lẹ́sì yìí wà máa lè fi ṣẹlẹ̀ ìlà ó pẹ̀lú ara rẹ̀ dákun sójú ọ̀nà náà ó bu rẹ̀ dákun ọ̀nà náà hátà ìlà aláfẹ̀yà àdó tí lójú ayé tó pàdé àwọn ọ̀tá ọ̀rọ̀ dànù ó wá bá wọn dànù hátà ó sì tọ́jú wa pa ọlọ́run bá ní torí pé wọ́n pa òun ó sì kú sójú ọ̀nà gbogbo ẹ̀jẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo agbóńtì ìdókíje ọ̀rọ̀ àdìborí ẹ̀jẹ̀ alábẹ̀rẹ̀ yóò wà ní pé iná sẹ́yìnbà máa há olùkọ́jọ́ àyà iná sẹ́yìnbà máa há olùkọ́jọ́ àyà wọ́n dọ́nà ó ní jẹ́ rí ìdà kan fi pààyàn dójú ọ̀nà ọlọ́run ọba ipa pa ọba ti pa jẹ́jẹ́ rẹ̀ ń sọ̀rọ̀ lẹ̀ báyìí ẹ̀jẹ̀ yẹn fọ gbogbo ẹ̀jẹ̀ tó ọ̀sẹ̀ síwájú ọlọ́run fọ̀ dànù

ọlọ́mọdé ní oṣù orígbà àtàrà oṣù àwọn ẹlẹ́ ilẹ̀ wà tó lè tẹ́ra mi àdúwà bìrìtẹ́nà ti ṣáà èyí tó bá wù nínú ọ̀nà àjẹ́sà ní wà fà wọlé fa ilẹ̀ láha famadéyàtà àbẹ̀wà aláàbìtẹ́nà nílẹ̀ kò bí mẹ́jọ wàlìjà hànàmà sábà àti àbẹ̀wà wọn sì lágbára جاهد بنفسه وماله قلنا كبير الجامل وفي بجان الجامل حتى إذا لقي العدو هنا قلنا وانبال يا موسى قاتل في سبيل الله قلنا نشوجون نومه حتى يقتل وبوقفة أنا بني فإن ذلك في النار قل منافق إنما يوه الصيف لا يمشي النفاق الصيف لا يمشي النفاق gbogbo شيء omi tábà ti dà pọ́ sójú ọ̀nà náà lè parẹ́ àwọn kò lè parẹ́ má kò rẹ́. ọlọ́mọdé aṣojú ìlú ọlọ́mọdé aṣojú ìlú ọlọ́mọdé aṣojú ìlú ẹ̀dá kan èèyàn ọmọ ìyá wa nínú Islam ìyá àti ní ẹ̀dá lọ ìṣọ́ra wa báwo la àti níwà nìkanú àwọn ọmọ tí wọ́n rí mọ̀nàmì kí látàlẹ́ ní òṣèré lápò yìí tó bá dá nìkìyà náà. الله سبحانه وتعالى سورة النساء قرآن واتقل وإن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا ọmọ òmùnáfìkì ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹgbẹ́ ni mú wọ̀lẹ́ ìjẹ́ ọmọ kódà ọ̀tún ní lẹ́lì kẹsàn wọ́n máa wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ má wà nú àwọn òmùnáfìkì o ẹ̀dá kùn lọ́kẹ̀ ìjẹ́ ẹ̀dá ní ọ̀rá bójúmọ́ ìdí rẹ̀ àwọn òmùnáfìkì náà lóyìn tí wà mí lè yọ ṣé mùnàfíkì lè jẹ́ tàbí àná àbàdàn àbàdàn wọ́n fi wọ́n jìnà sí ara wọn afọwàjá mi ibi Abdullah رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ورضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين olùjẹ́lá Muhammad sallallahu alaihi wasallam láti rẹ̀ ní ìṣàpá olóńgbò láti ìdàgbé lọ́kàn. fàlẹ́ mẹ́rin dáadáa kúrò bá ní Madina onígbà nẹ́bí wá bẹ̀rẹ̀ sí màdínà tán mẹ́ẹ̀jẹ̀ ti rí ìṣòro ṣẹ̀dí ìlà ó lágbẹ́gun ńlá kan bá fẹ́ jàgbẹ́gun àgbẹ̀ ó ní tàbíàdùn àdìsẹ́gbìnà rọ́ọ̀kì kó dẹ̀rí tó bá ń gun nǹkan bọ̀ níbi atẹ́gùn ní jẹ́ tó ń dágbára ní ọgbẹ̀ ní pé lè lọ́sẹ̀ ní lẹ́nu nìkan ó ní fọ̀dá àmà ẹ̀nà rọ̀ṣùlọ́wọ́ ìṣọ̀lọ́wọ́ àmìṣọ̀lọ́wọ́ ọjọ́ bí omi á ah, orí omi tá àdọ́dìbọ̀dà sọ́jọ́ náà ní pé wọ́n rí ìtàkì háàbì ìwẹ̀rẹ̀ ó látẹ́kùn bẹ́ẹ̀ ní ìyẹn gbogbo náà lè ọlọ́mọ náà gbé ìdílé báyìí lè bọ́ wù sí wọn dára fẹ́ kẹ́yìn àdájọ́ ni a kò náà fi ìṣọ́ ti tẹ́lọ ọ̀rọ̀ pé ọlọ́mọ akọ́dé màní màdé iná wọ́n nígbà tí àdáni ìdílé màní iná láti dára wọn náà fẹ́ ah, kọ́nà àbí ìwọ̀n náà ní ọ̀nà àfẹ́kẹ́ ìkọ̀dé náà ìkan tó àwọn àgbà mọ̀ náà fìdí òṣìṣẹ́ náà lọ́kùn النووي عليه رحمة الله إذا دعوا شر ولعقوبة له وعلامة لموته وراحة البلاد والعباد wọ́n ní kó mọ ẹjẹ́ sí àfọ́ kó mọ ẹjẹ́ àpẹẹrẹ kúkúkú tí ò dáa kí ìlú ó sì lè máa gbà pé ah, àṣà àfihàn tèmi àṣọkàn wa ti balẹ̀ ọ̀gá mùnábìkì ó ṣe kí ni ó ti lọ tó yẹ sí fún àwọn tó bá jẹ́ alágbàkó bá tó bá fẹ́ já ìdáyé lọ́rin ẹ mọ̀ nínú àwọn àlùfáà àti ọ̀sẹ̀ ó sì bọ́dà bí àwọn àtùmá ẹni bọ̀bá lọ́ṣọ́mọ́ lọ́ṣọ́mọ́ wájà ìgbọ́ tí ó gbọ́ tó oníbàdí àgbà kan kú ó sì mẹ́lẹ̀ ó sì lọ rí yẹn ṣùgbọ́n ìṣòkèrè ìlú ìforíbalẹ̀ bá àdúgbò ẹ̀fọ́rọ̀ ní ọlọ́run àdúgbò ẹ̀hún ẹ́ àgbákò tí ń ṣe wá láwùjọ ó ṣe kí ni ó dókè àgbákò tí ń ṣe wá ó ṣe kí ni ó ojúpin ọlọ́wọ́ ọmọdọ́nà ti dájúkọ̀ wọ̀nyí náà ọlọ́wọ́ tí àjá ilé ìṣẹ́lẹ̀ ẹ̀ẹ̀dàmí ọlọ́fún aláyè dáríwí ti jọ sọ̀rọ̀ ààfẹ́ ṣèṣì ọlọ́wọ́ dáná sí bọ̀yọ́ ọlọ́wọ́ jẹ́ ajé ẹ̀ẹ̀dàmí ẹ̀ẹ̀ká fi ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ayọ̀ àlàáfíà kábíjẹ́ ọmọdọ́nà láàárín ẹ̀sìn ẹ̀gbẹ́ ọmọdọ́nà lẹ́yìn wá pẹ̀lú ìjọsìn kó lè pariwo wàhálà fìdí Adé mọ̀ tí ọmọ lọ́rùn ọ̀rọ̀ lọ́rùn tó bá yẹ̀mí yóò kàó jẹ́ ìgbé ẹ́ àtúnkà gbákò láti wọ́n ní ọdún yìí. Ní àbúrò ìlà ní òṣùn ṣàgbákò lọ́wọ́ wọlé àbí Mùhàmíyá. Ọmọ tí ọmọ lọ́rùn wá dé kí ìjọba lọ fi túlì, ó yẹ lábó ilé kọ́. Ọlọ́run ṣàjá tó yẹ lọ́rùn nígbọ̀ yóò. Ẹ ṣàmì àtó orí ìlà ń ṣe ọlọ́run sí ní oṣù Olíbú. Ẹ ṣàmì dàbà nínú àwọn takọ̀dọ̀ wá gbé ẹ̀wọ̀. Ọjọ́ ti lọ. Ẹ àmọ́ ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ lápẹẹrẹ ọjọ́ ti lọ àmọ́rọ̀ yìí gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ lápẹẹrẹ ebi àti gbọ́dọ̀ ní táwọn ní ìwà máa wò lára wa táwọn jẹ́ láti wọ gbogbo èyí tí è sí mu wa. aláwọ̀ ọ̀gá bí àìlẹ́bí ìjẹba yọ ọlọ́run àpàlù pé tí è sí mu wa. ó mọ̀ bẹ́ẹ̀ ni tí è sí mu wa. àdúgbò ló agbọ́dọ̀ gbọ́ àti lè pẹ̀pẹ̀ kí ni nǹkan náà kí ló ń ṣe àwọn ìròyìn wọn ìròyìn wọn èyí tí máa ń bẹ lára ti ẹ ìdìbò ìgbọ́lárù èyí tí máa ń bẹ lára tèmi kí máa ṣe kínú kí máa ṣe lánù oníkàlùkò lè túbá ọlọ́dà fún mọ́tà fún ìjọba ọlọ́fún sàmójúkò fẹ́ ìgbà kan nínú àwọn ìgbà tí wọ́n bẹ lára mọ̀ láti kì láwọn ìròyìn tó ti bẹ lára mọ̀ òun náà ni ìdáhàrò ìdáhàrò ìdáhàrò ìdáhàrò oníkàmọ̀ ṣe àfihàn ọpọlítì tí ìwọ náà tí ó tó sì sí máa ń bẹ lára rẹ̀ tó mọ̀ pé lójú méjì yọ ọ̀ yí wọn lọ straight wọ́n máa ń lọ báyìí. ibi tí mo lágbo ìdí ìlú àná láì tóbi délẹ̀ dáa dáa bá yóò àlọ́ tọ́lọ̀ ní àwọn ọmọ mi àwọn àbúwá ní aláàjì lọ báyìí. ibi tí mo rà dáadáa ìdí ìlú àlọ́ mi ẹ̀yà gba ìwà àwọn ọmọ mi délẹ̀ tí máa ń bẹ lára rẹ̀ ìwọ قل ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ọlọ́run ìyà tó lẹ̀ ó mọ̀ pàdé pé àwọn nígbàgbọ́ jẹ́ wà àwọn ẹ̀kọ́ tó gbọ́n gbé náà pè é àmọ́ ọlọ́run ìwà níwọ̀n gbàgbọ́ يخدعون الله وما رفعوا انت لهم بجه والذين ورفعوا انت اول بقول وما يخضعون الا انفسهم وذكر كفجه فجه يراهم وما وما يشعرون قال الله سبحانه وتعالى من القرآن سورة آل عمران قل يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون. أنا اليوم ما صليت وبين. أنه اليوم

ẹ̀jẹ̀ fi gé kí ló sọ lẹ́nu orí ìbẹ̀lú kan rẹ̀ kí àkó ti dé mẹ́rin kí ló mẹ́sàn gbẹ́gbẹ́ ẹ bá mú ọ̀dẹ̀ kí ibi gé tí ẹ bá ṣe wọ́ ìdí bá yẹ kọ́ ju bí mọ̀lábì jíjà wí mọ̀lábì jíjà wí pé ìwọ gẹ́rẹ́ kàn sọ lẹ́nu ni àgbàtà kejì ní kí ìbẹ̀lú kan rẹ̀ ìwà wọn dánú wọn náà tí wọn sọ lẹ́nu yẹ kúlú nàbí àfùwárí hẹ́m máa dá ìtàkì ìkòrò rí wọ́n máa fẹnu wọn wí nǹkan kan èyí sì ṣe nǹkan yẹn ní bẹ nínú ọkàn wọn ọlọ́dà kò mọ̀ sí àwọn ní o ara wọn ìwà àti iṣẹ́ ti ń bẹ lára àwọn mọ̀nàfíkiri bákan náà irú wà àti ìṣe àti àwọn àṣàkáṣà tí ń bẹ lára mọ̀nàfíkiri ó ní alẹ́ṣẹ́pẹ̀lú ọ̀gbàgbìyà alẹ́ṣẹ́pẹ̀lú ọ̀gbàgbìyà o ní kápẹ́ ní ṣìkìdì ká pé nǹkan ẹ̀mí bú ẹ̀mí kìíta ẹ̀mí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ fún àwọn bá tó ní ẹ̀mí ètè kété àwọn ìṣẹ́ kejì ọlọ́run lọ́wọ́ sọ hàn mẹ́ta lọ́wọ́ ni yá fẹ́ yóò hàn lẹ́bí mẹ́ta èyí tẹ́ ìtàwọ́lò láti tẹ́kìlì ìtọ́ àtàwọn ìlúrìkọ̀ ẹ má mú ẹlòmíì ní ẹni àlè aláfíì afárá yẹn o láàrin àdúgbò lọ fún sọ̀rọ̀ àná àwọn tẹ́ wọ́n àwọn ọmọ kí ẹ̀wọ̀n yìí àkọ́dà wá ju ma àníkùn pàdébàdà sílẹ̀ pàmọ́dọ́rọ̀ àmì àfọwá èyí àwọn nínú wọn wà ẹ̀kí wà lábàárí wo ìkórìíra ìkórìíra ní ìjọgbọ́n náà lórí wọn bàbá tún fi ìṣòro rò wọn àkùbà ọlọ́jẹ́ rí jẹ́ ẹnu wọn lọ́kọ̀ọ́ wọ́n sì rí ẹ̀wọ̀n ìdí pẹ̀lú yọkàn ó lè kí ni ó wọ́n ti yọ̀ lọ. wọ́n ti bàjẹ́ ń dára kọ́mọ ààrẹ àti nǹkan tó ta ìlú. wọ́n lè wá gbọ́ ọ̀rọ̀ àwa ti ṣàlàyé ọ̀rọ̀ pé bá yóò tọ́rọ̀ wọn lè ti láta ha a ti ń kula ẹrù bàbá olùṣẹ́ yìí náà yìí. tòṣìbú làwọn èyí níbẹ̀ wọ́n ti wà láàrin òṣèlú وتؤمنون بالكتاب كله ẹ̀yin tí gbogbo àgbọ̀rá nìbò ọ̀yìn ara kún kún kọ́ọ̀lù wọ́n bá pàdé sí mọ̀ṣọ́lá rẹ̀ pé àmàlà àwọn àti nígbàgbọ́ ọ̀yìn àkọ́lọ́ àmọ́tọ́ bá kú lọ́dọ̀ yìí tán á tó àlẹ́ ìgbòmọ̀lẹ̀ àdáàmẹ̀ wọ́n mọ̀ jẹ̀ kábà yìí nígbà lọ́wọ́ yìí tí wọ́n mọ̀ bí wọ́n lọ́dọ̀ ah, wọ́n yìí ṣe kí ẹ̀kọ́ lọ́wọ́ ààrẹ ìran lẹ́wọ̀n ààrẹ pa ìwọ́n máa sọ pé mú tú ẹ̀bínú kùn mi ẹ̀ẹ́dẹ̀ kí ni o ẹ̀bínú kún ẹ̀bínú yẹnyẹ ìmọ̀lá àlímọ̀ ìdájì kòdó ìjẹ́ ìgbéjáde mú ọkàn ní olùwàmọ̀lọ́gbò ẹ̀ irú wọ̀nyí ìwọ̀lùwàmọ̀lọ́gbò ọ̀nà ọ̀pá sọ nínú ìkẹ́ tí dáadáa bá gbà yíyá yìí àbáyé wọn mọ̀ pàtẹ́ ní ọ̀fẹ́ tí dáadáa jẹ́ sí i tọ́lọ́wọ́ bẹ bímọ inú wọn bàjẹ́ lọ́ba nípa gbẹ́gbẹ́ ẹ̀mọ́ jẹun inú wọn bàjẹ́ pọ́nbẹ́ pọ́nbẹ́tẹ́lájí inú wọn bàjẹ́ máa pariwo iṣẹ́ wò lẹ́ ń ṣe ẹ̀kọ́nbẹ́tẹ́lájí ilé wò lẹ́ ń ṣe ẹ̀kọ́lẹ́gẹ́rú ilé wò lẹ́ ń ṣe làbí òdá ẹni kí kò dá ẹni kọ́lẹ́gẹ́rú fún ẹjọ́ àríkọ́ inú wọn máa kàjẹ́ àwọn àwọn ọ̀dọ́ ìgbàlódé ìgbàlódé ara rẹ̀ nígbà tí mo gbàgbé òdòdó bá ń agbọ́dọ̀ gbàdọ̀ yìí dáadáa pé nínú àwọn ìwà tí ń bẹ lára àwọn ọ̀nà àfìdí òun náà ni àrọ́bùbátú àṣùkùnmíláàhí ọ̀ṣùnlẹ̀ àrọ́bùbátú àṣùkùnmíláàhí ọ̀ṣùnlẹ̀ ó ní kí ìdájọ́ ọlọ́mọ bẹ́lẹ̀ báyìí ọ̀rọ̀ àdábì ti bẹ́lẹ̀ báyìí tó wá ní ìwé ọ̀bà yìí inú fẹ́yìn inú mú yìí ní tẹ́lifẹ́yìn قال الله سبحانه وتعالى قل ألم تروا إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك قالوا لي أه يا أبوي يا كريم àwọn tí wọ́n mọ̀ ń lérò ṣe àdáhùn ààmàlù ibú láwọ̀ á nígbà lọ bí máa ó ń lera èrè pẹ̀lú tàbí ààrùn wà lẹ́kọ̀ọ́ sọ́lá àwọn àti àwọn àti Ala ọlọ́run ni àwọn ọ̀sán wí ẹni olùgbàgbọ́ ọ̀rọ̀ jẹ́ jẹ́ kíyèsí wọn alẹ́bíra yẹsùn ọmọ ala ẹnu ọmọ ẹgbẹ́ ọmọ bíbá ó ilé àwọn tí wọ́n máa nílò tó bóyá wọn nígbàgbọ́ sí dáàtọ̀ kalẹ̀ mọ́lẹ̀ àlẹ́bí wọ́n máa ó sí olúwa wọ́n mọ̀ owó ìdọ̀dún káàkiri wàtọ̀lẹ̀ omírú ẹ̀yẹ́ kúrú rí ọlọ́run láti ẹ̀ta àṣọ wọn ni pé bẹ́ẹ̀ bá ti ń tèmi ọlọ́gbọ́ ẹ̀ta kó gbogbo tóbi ẹgbọ́rọ̀ bá nǹkan mi lọ́wọ́ ẹgbọ́rọ̀ bá nǹkan mi láti òfin mọ́ àbídáni àbí ọ̀wọ́ ọmọ ni wọ́n yóò rí ìlú ṣe ìtọ́rọ̀ ẹni òfin lọ́wọ́ lọ́dà ẹlẹ́gbà ìyà ọlọ́lá ṣe é tá ní ìlú mẹ́sì ìwọ́n náà ní ìsìlẹ̀ tí ó ga olúwarò ìyá pínlẹ̀ lọ́wọ́ tààrò ìlà àmà ẹgbẹ́ ọmọ olúwarò tó bá sọ fún ẹgbẹ́ mọ́ bọ̀ ẹjẹ́ àfi ìtọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ dájọ́ o ìtọ́lọ̀ wọn bá wíire o ìtàgbọ́n wíire o wà ní ìlànà rọ̀ṣù ọ̀rọ̀ àgbẹ̀bí ẹjẹ́ àfi ìtọ́jọ́ bàtà ìdánimọ̀ náà fi sí ìrẹ̀jẹ̀ sùdúnà ọlọ́ni tó ìdáàmù láti jẹ́ mọ̀ sí pé ó mọ̀ kọ́ ní kìíní kíkiri ìdájọ́ náà kà lọ́bì kò lè mọ̀ wáyé olúwa sọ̀rọ̀ lọ olúwa ní sọ̀rọ̀ àwọn táwọn yìí kò láti kàlẹ́rì ìlà yá àlàbò lọ́rùn máa fi kò ní bèèrè sọ̀rọ̀ àwọn orí ìwé àgbẹ̀dì yóò lọ sí ìgbẹ́ lọ́kùnrin ọlọ́run ló lọ sí ìgbẹ́ lọ́kùnrin fa á àrùn ìdá àrùn kúrò lọ́dọ̀ wọn múrí kúrò lọ́dọ̀ wọn wà nínú hùn ṣèwà àtúkú wọlé wà kó làwọn bí àwùjọ ọ̀la ń pàlẹ́ wà àti bí òṣèlú gbogbo ọba ọ̀sùn tọrọ ní àná àwọn táwọn yìí àwọn ìṣe yìí àwọn ìṣe sí àwọn ọ̀la ọlọ́run láti má jáde kan lọ má fi wọ́n ṣàdánwò fún wa má fi wá wọn ṣàdánwò fún wa gbogbo wọn tí nǹkan táwọn ìbá ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣọ́ra rẹ̀ nínú àwọn ìròyìn wọn ní ìpínlẹ̀ àwọn náà wọ́n lè lọ́rọ̀ àdá ìlà padà àwòrìyà ìlà. ó ní wọn fún wọ́n á láti lọ padà àwòrán gbogbo àwọn ìwé. ẹ̀mọ̀ ẹ̀mọ̀ wọ́n ń ṣe ẹ̀mọ̀ rí ẹ̀wọ̀ ti tẹ̀lé ìwà wà nínú ìwà kò lọ́bì jìnnà báwo yẹn ní wọn. àwọn àwọn náà sí láàrin ara wọn àbájá wọn tàìkẹ́bùn jẹ̀bí ẹ̀hún wọ́n tó lóòrùn omi ṣẹ́ta ọ́ jẹ̀bí ìgbẹ̀ẹ̀gbẹ̀ náà ni wọ́n jẹ́ ọ̀rọ̀ wọn ilé ìwòye àwọn ìgbẹ̀ẹ̀gbẹ̀ náà kan lọ́dún lórí ọwọ́ ìpínlẹ̀ ìbánidì àtọ́jára àti báyìíyà àti ìdíyàníyà àti nígbà ṣàlíyà wọ́n máa wà nínú ìlú àwọn tó ti bẹ̀rẹ̀ ọlọ́run wá sọ fáwọn ọmọ tààrà ó sọ fáwọn ẹgbẹ́ Muhammad pé wọ́n ṣe ní mo náà ti pè tí wọ́n fún àwọn kèké nínú ọ̀rẹ́ àyè tí wọ́n fún àwọn ìgbàgbọ́ ọlọ́run ní kí wọ́n wá sí àjẹsẹ̀ múnà ìgbà múnà ìgbà ṣé iyì àbá pẹ́lẹ́lẹ́ wà lọ́dọ̀ gbogbo àwọn Gbogbo lápẹ̀ ní iyì, lápẹ̀ ní ọlá, lápẹ̀ ní ògbò, lápẹ̀ ní agbára ọ̀dọ́ta ló wà. Ìlànà náà fìdí nínú àwọn ìrìn wọn àti àwọn ìṣe wọn. Onígbé tí àgbẹ̀ ìwà ti báyìí, wọ́n yí ní faradà wọn. bá ti gbé òfìsà múlẹ̀ náà wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí sọ nǹkan mí náà nù ọlọ́pàá bá subhanahu wa ta'ala ló yà bẹ́ẹ̀ inú suratul Ankabut olóòwò ní ẹ̀dá ọlọ́run ní pẹ̀lú àwọn èèyàn wọ́n yẹ kó ló àmàlà ìlà bí wọ́n pariwo agbọ́rọ̀gbọ́ ààyè àríọ̀lá ọlọ́run àríkàrà mi ọlọ́run yóò ti wọ́n pariwo àmọ́ fa ìdá ogun bí àtìlá Bọ́lá ní jọ ta bá wá sí ìlera sí ẹ, nítorí tọ́lọ́ ní pariwo. Dá àlábí tí wọ́n tà náà sì ká àdára sí ìlà. Ìdílé táwọn yóò wá kó wa, yóò wá sọ ní bí ìgbà tó ṣe kí wọ́n lọ ní jẹ yà. Ẹ̀ẹ́dọ̀rí kan bẹ́ẹ̀ rẹ̀ pa, ẹ̀ẹ́dọ̀rí kan bẹ́ẹ̀ tà sí. Lọ́wọ́ ẹ̀ máa wí nǹkan míì ọlọ́rìnkẹ́ ti máa wọ wọ́nà ìjẹ́ àjọ́tùnú ní rọ́bì torí tí àrùn lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ bá dé láyẹ̀kún olóòn àríwò tí paramọ́ parí pé ìnàkúnnà máa fún ẹ̀yìn oṣù ní àdíwà papọ̀ náà ní tó bá jọ bẹ̀tán yóò ní àdíwà papọ̀ náà ní ọlọ́ni àmàlẹ́sọ̀ lọ́rùn ní àhàlàmì láti ìṣòro ní àhàlàmì sọ́wọ́n wọn ọdún wa máa ti bẹ́ẹ̀ gbà ẹ̀rù kan ọdún bẹ́ẹ̀ wà ní wọn àyà àlàmì màmá ọ̀làdí na àmàn èmi ọlọ́wọ́ bá dá wọn tó nípa tó ń dùn mà wọn àyà àlàmì nà ìgbọ̀nà àfikún ẹ̀yọ́ ló ń méjì bí ọ̀bẹ̀ Tọ́rọ̀ bá ti dìkí àwọn mùsùlùmí náà ní ẹni pé àjẹ́ tó wà náà súnmọ́ sí gbogbo tó dì ní ẹgbẹ́ ayé kí ní èmi gbọ́lá kí ní èmi ti dì kí ní èmi ti dà pọ́lé tí ó ti fẹ́ adáàgbọ́n ti fi náà àjọwà ń bẹ̀ náà àmọ́ ń gbọ́dọ̀ máa ń kọ̀ bẹ́ẹ̀ nítorí kí ní ti èèyàn fúnra ẹwà ti ń pa kí ní ìyọ́n ti jẹ́ alé kí ní káà ti ń jẹ́ kí ní ìwà mọ̀ náà kì í wọ́n yóò wọlé ṣe náà lọ́nà náà kọ́ ṣe ìyàn tó ní ìkàlẹ́ wọn lọ́nà mọ́ṣá pa fún wa ṣẹ́yìn àwọn ìwà mọ̀ náà kì í òun náà ni ó tún ìrìn náà kì í ó jọ mọ́ta pẹ̀lú ọlọ́run ní kí wọ́n alábàá ti ìjọ àwọn ọ̀dọ́mẹ̀jì láwùyẹ ìdíjú rẹ̀ má jà á sábàdì ìjọ tí wọ́n sá lọ àwọn màgọ̀rọ̀ sí abẹ́ abẹ́ àpáta àtàn àwọn kò dákọ̀lá àbájá àti kóòrò owó oòrùn kan sáájú làwọn ń lọ ìlẹ́rìí wọn àbá já lọ bẹ̀rẹ̀ o kódà ní dájú ó dalọ ọ̀rùn yẹn jìmọ̀ ṣùgbọ́n wọn ò máa àbá wọn ò máa sáré kí wọn mi hẹlẹ hẹlẹ hẹlẹ tí ó dé wọn lè dún wọn lè kó ní ìdíjìmọ̀ jẹbi tí ibi tí wọn bá báyà níbi ìṣẹ̀dá wọn fi dá lọ́gbọ́n tó wá dúró dáadáa

ibi tí ìrẹ̀bá pọ̀ ìbára ẹ̀bọ̀ máa dúró pé á ah, alhamdulillah tó rí pé nítorí wá pé ìnà má àlẹ́rọ̀ ìrí ìmọ̀ tẹ̀lé àwọn sọ́rí ní wàhálà bá pọ̀ sílẹ̀ láti pọ̀ sílẹ̀ àbẹ́ pọ̀ kí ṣe ń pọ̀ wọ́n lè fi á bí ìdààmú ṣe ń pọ̀ yìí ó yá dáadáa láti ṣe ìtọ́ ọlọ́run tí wọ́n ní wọ́n máa ń lé wọn ọlọ́run àdàmọ́ ní ṣùgbọ́n ọlọ́run náà sùn hàn wọ́n ta hàn ó jáwọ́ ẹ̀fọ́ àmọ́ náà nínú àwọn ọ̀rọ̀ ìdí wọn bẹ̀rẹ̀ ara wọn eléyìí èmi àti ìlọ̀rọ̀ wá ṣọ́ra wọn náà ẹni tí òun wọ́n lé ìkéde wọn òun náà àríyá ìṣòwò kárí mi aláwàláwà ń bẹ̀ ọmọ dáàpọ̀ wa àwa ni àwa náà ni lẹ́yìn àwa àbá wa bí ò bá ṣàwà kò ní ṣe é ṣe àwa ara wa ṣe báyìí ìgbà táwa ṣe báyìí ló wá ti báyìí ìgbà táwa ò tí kò tí ì gbé báyìí éè ìgbà wa ò rà wò mùnáfìkì ń ní ìwà yìí àmọ́ tá a máa ṣọ́ra wa ìwọ́tọ́ ọ̀pọ̀ ìṣe mùnáfìkì wà ní ara rẹ̀ ọlọ́wọ́ náà ṣe ká àwọn ọ̀tá ọlọ́ni pé nílẹ̀ mùnáfìkì wà ọlọ́run jẹ́ àwọn mùnáfìkì ìkọ́ọ̀dì àwọn ọ̀nà wọn mọ ìbáwọn ká ọlọ́run òun wà kọ́ ọdẹ ọmọ bíbẹ́ náà bá ní wọn tó bá dé báwọn lọ́dẹ kí wọn kọ́ọ̀mù kùsàlá wọ́n máa ń dìde tòròdú tòròdú tòun tí wọ́n ti wá dìde tòròdú tòròdú ìwọ́ nílẹ̀ náà kárí mi ni wọ́n tún wá máa ṣe wọ́n ti pè látara òdìdé o amẹ́kùn tẹ́sí tó dìde náà tó máa pariwo ó yá ẹgbẹ́ mi wá ó yá sábà lè máa pé ìrọ̀rú rẹ̀ ní àdá ọlọ́dún tó wọ́n pàdá yẹ́ ní kò rú náà mọ́ ha ìlà àpàdé rà èyí ariwo òdìdí ìpàwọn náà díẹ̀ náà ní ọ̀pọ̀

àgbáyé ìpàdé ìpò láti ìsìnmọ̀ tó mọ́rí alágídí mọ́ta gídí borí bí ìbánu ìbò àti ẹ̀wà mọ̀ ìjìnlẹ̀ lẹ́yìn ìpàdé ìbò ní jẹ́ fàárí ìbò máa lágídí mọ́ta gídí borí ìbánu ìbò mọ́ta bá ti ń gbọ́ láti ẹ̀sìn máa gbọ́ tó bá ti ń gbọ́ sílẹ̀ tí bọ́nà ni wọ́n ṣe fún

fáàrí tọ́ọ̀fì máa ṣe fáàrí ọ̀ ní mọ̀ ó sì mọ̀ ṣe máa ṣe náà ló jẹ́ pé ẹni tí yóò mọ̀ ìwọ́nu fáàrí ó lè tó bá lè mọ̀ fi gbogbo ọ̀nà sára tó pé kò rí mọ̀ ní. àdúrà ọwọ́ ní kájú ọ̀pọ̀ àdúrà kan máa jọ ẹrú àdúrà kan máa jọ ní fáàrí ọjọ́ ọ̀pọ̀ nítorí pé kí ni ṣe bọ́ọ̀lù níbi tó máa ń sáré bẹ́ẹ̀ dúró tí ìyẹn mẹ́rin fún bàtẹ́ ìjẹ́ wọn lọ́wọ́ ọ̀nà tó sì yára lé ní ìbàjẹ́ ní kọ́ Ọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọ̀ ọ̀gbẹ̀ àwọn olóòjẹ́ bí ẹ̀mọ̀ ọdún mọ̀ lẹ̀. Iṣẹ́ kan lè rí ìdébí náà. Ìtọ́lọ́pọ̀ tọ́jú wá mọ́ ni pé òbí tó ní ẹ̀wọ́ ọ̀gbẹ̀ náà. Wọ́n lọ́wọ́ ọ̀gbẹ̀ ọ̀gbẹ̀ ọ̀gbẹ̀ àti ẹ̀rí alọ́tí òun yẹn báwọn lẹ́gbẹ̀ẹ́ ó wà òkè. Ó ti ṣe ẹjọ́ lọ́wọ́ ọdí o. Ẹ̀yàjẹ̀kọ́ kílẹ̀ náà. Ẹ bá lọ́rí àbọ̀ ẹjí ìrìnà mílẹ̀ tó ń bẹ́ báwọn náà kọ́mẹ́ntì náà lẹ́gbẹ̀ẹ́ tó wà òkè. Báwo lẹ́gbẹ̀ẹ́ tó ń gbé lára ẹ̀ báwo lẹ́gbẹ̀ẹ́

lẹ́yìn tó wẹ́gẹ́ ni ẹ̀jú ó ti mọ̀ ara wájú gan-an ẹni ẹ̀yìn gan-an ẹni tí ò sí ní fóònù lórí fóònù lórí à ní ìjọba àti ogun ọ̀tẹ̀ ilẹ̀ ọ̀pọ̀lọ̀ wà wí ẹ̀ náà ní ṣùgbọ́n wà láti ní two thousand lánàá. ẹ ẹ ẹ kò ní mo ti wá àti wọn irú yóò gbọ́dọ̀ máa gbọ́ àti irú mi ti gbọ́dọ̀ èmi kì í sọ ọlẹ́sọ ẹni tí mi ti gbọ́dọ̀ gbọ́ ó lọ sí mú ẹ lẹ́kọ́lọ̀ mọ́ bórí ọ ṣọwárí kí nìkan ní kí wọ́n lẹ̀ jẹ́ pípa yìí àmì ìjẹ́sọ́lọ́wọ́ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀

wá dáàkì àwọn ọ̀rẹ́ sọmọ́ àríyá kárími ẹgbọ́ kékeré àdáni kan èmi àti ìlú ọ̀ṣọ́ra wọn ti kí kárími mo tó bá ìlú jàpá ìkúmọ̀ wọnú ẹ̀rọ ọ̀rọ̀ kọ́ńtà kọ́ńtà wọnú ẹ̀rọ wa ní táwa ló wà ní pé àwa náà sáà àwọn tí bàbá ti dágbára lọ pé ìgbẹ́ káwọn ìdílé ń sábà ti bá ní ọ̀rọ̀ yìí. má jẹ́ bí kìí lọ́nà máa sọ pé wọ́n dà wọ́n lọ́jà lé ìdíbà àríyọ́ wọ́n ti bá àwọn ìdílé Àbọ̀ ọ̀gbọ̀dọ̀ bọ́ sí ìlú ayé tí wà ẹ̀kọ́. Èdè ọjọ́ ìṣọ́rọ̀, Pàtíṣọ́ inú tó pàmọ́ sí lọ. Bó ti máa ń fẹ́ kí ẹ̀ lọ bí fáàrí. Ìwọ́n tó bá tó wá mọ̀ pọ̀ bẹ̀rù fáàrí o. Ìbẹ̀rù fáàrí yẹn ni ó tún wá mọ̀ bí pé ọkọ̀ òjijì olórí. Yóò mọ̀ tó wọ́n ṣe. Ó máa tàbí tó ń ṣe. Ní ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀kọ́ ìbàdàn mọ́ ń lọ àwọn àdìgbò jẹ̀mí olóòtọ́ tẹ̀ tó public ló ti ní tó darí pé bá ní kó jọ̀pọ̀ kí ni ayẹyẹ ní two ẹgbà two thousand ó ti kò lọ kí ó sì máa lọ kó sì gba làtọ́mọdé tó máa ní pound torí ọ̀fẹ́ ìfààní ọ̀sáfún ṣe olórí. at the same time máàkì wá dàbí ẹni tí ò kí ẹ̀ láti kó sínú fààní mo wà very very careful at the same time wọ́n fi tẹ ọ̀nà yẹn. wọ́n àti ọ̀bí ìgbẹ́wọ́ ẹgbẹ́ kọ́ kí ó kú lì ó ní nǹkan nígbà ṣé ó kú

ilé àwọn ọ̀dọ́ pé ẹni tí lọ́ta sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀dùn wọn lọ́dẹ kéré tẹ́lẹ̀ mọ́ ti ó sì wù mí náà tó ń gbọ́ ìwò àwọn ènìyàn. sẹ́wọ̀n pé bí bọ́ọ̀tà tó bọ́ọ̀tà ló ẹ̀kọ́rẹ́jì báwọn àpẹ̀mọ́ àgbẹ̀ àti àgbà àwọn àṣàbí ìgbà wọn ìrántí lára ó bẹ́ kí oṣù kùnà rẹ̀ ó wá pẹ̀lú wọn ti bá jẹ́ ẹgbẹ́ dákìlélẹ̀ ẹ̀yìn lè máa mà bí ẹ ti ń fà á láàrin tí tó ẹ sápá fájà ọ̀nà àmọ́ ìgbà ìbá ti gbọ́ pé wù ú kì í ẹ ti ọ̀pẹ àti dáa àbúlá ìlú wà lóṣù kí ni. àwọn wa a sàfáàrí àtijọ́ ìgbà a olóore àtijọ́ ìgbà ká lọ́kọ̀ sínú àwọn àwọn ìròyìn pọ̀ fún jẹ́ ìyàwó náà a máa jẹ́ ṣe ọ̀kan nítorí àtìkù ọ̀nà nínú wá sí ti rìn mo sì ti ní ibì kan sí ìgbọ̀rọ̀ wọ́n yà lọ́sí wá lè mo ti gba kọ́ọ̀lù kan pé àdúgbò wa lè ń gbọ́ ẹ̀ gbọ́rọ̀ mọ́ ìwà ni ojú ní ìwà ni so ìdí ìwà ẹ̀kọ́ gbọ́rọ̀ pọ̀ sí ààrẹ máa ìdókò yìí ẹni wá fi lè ṣe ìparí ó lẹ́nu àìkẹ́lẹ̀ ẹ̀lbára àìkẹ́lẹ̀ nínú ọ̀dá ìròyìn ìrọ̀lẹ́ munafiki amadu ne Olúwárí ìdájá àtàgbòrò àríkúrò kọlù lọ́ṣàdù ẹgbẹ́ta àmṣòrò. Ọlọ́rin tí wọ́n lè bá dọ́rọ̀ rẹ̀ ànábì, ní tí wọ́n sọ wípé, "Ah, rẹ̀ ànábì, àjẹ́rì yìí, ipò òjíṣẹ́ ọlọ́rin ọlọ́rin wà lọ́rùn àdámù ẹgbẹ́ta àmṣòrò." mímọ̀ tí wọn kò wúlò mọ́ wọ́n mọ̀ tó jẹ́ náà ní ọdún wọn àmọ́ kò jẹ́ náà ní ẹgbẹ́ náà bá ti mọ̀ ó lè kíni ọlọ́run ni wọ́n mọ́ kò yẹ ṣe hàn ibi ọkọ̀ wọn jẹ́ ìjọba ìmọ̀ ìmọ̀ náà ti fi yá àtàrí ọlọ́run lábí ló kù wọn ni wọn wọn gbọ́ olódìṣẹ́ ìyẹn ń mú parọ́ ìyẹn àbútọ̀ parọ́ ìrẹ́ ọmọ tó ń parọ́ ìwọ ọmọ kéwù tó ń parọ́ ìwálù súnà tó ń parọ́ ti kí n dábì wáyé àníwò ìyàwó kí ni ọ̀nà ti kí lọ́wọ́ rẹ̀ o ẹrù mi náà pa ìyá ńlá ìyá ẹ̀rọ ọ̀nà ti kí ni wọ́n parọ́ má pààyọ́ ọmọ ṣẹ́ẹ̀sì rí irú wọn fẹ́ ìwọ́n bí wọ́n wọ́n máa ń fẹ́ fi irọ́ lára wọn kúrò nínú àbùkù díẹ̀ tí ò bá kàn wọ́n. níwáyé èyí tí wọ́n fi wá làákò nú àbùkù

nǹkan pàtó ṣe kìí ní. Irọ́ ẹ̀kan ni o. Ìjọ wa já o, ìjọ mi ní àwọn ìbínú mo parọ́ lọ sí mo sọ̀rọ̀ àkíní ìtajà làwọn gan-an ìjàmbá Ìgbọ́n tó ń pè jàmbá àkọsílẹ̀ ó ní ìtajà ó jà àlà tó tó bá ti wá jà àlà náà ẹ̀rí pé a padà wá jà bí kò sọ ní bíjẹ́. Ó rí sí ní ìrìkú yìí tó jà padà máa dà bẹ́ẹ̀. Irọ́ ẹ̀yọ̀ kan ẹ̀wù ìjẹun lọ. Òpùrọ̀ ìjìmọ̀ nínú. ìyá ìwà mùnáfìkì ọlọ́wọ́ ti ní àtìmọ̀ náà ẹjẹ́ pé ní àtìmọ̀ rẹ̀ sọ ara wa tí wà mùnáfìkì bá ń bẹ lára tiẹ̀ náà pẹ̀lú àwọn òwe ìta pàdé ara rẹ̀ irọ́ gan burú tó lọ sí ẹni tí ò yẹ kó tó yẹ́rù fà yẹ́rù kan bẹ àwọn ìyàwó tó mẹ́ta لا يكلمهم الله ya القيامة ولا ولا ينظر إليهم ونبوهم ولا يزكيهم ونبوهم ولهم عذاب ya ìyá ẹlẹ́gbà ilé ò ní òmò ẹ̀jẹ̀ bí wọn ìgbà tí àmọ́lìjẹ́ wọn ìgbà tí kìíní ẹwà gùn ní omi ìwádìí kọjú àgbàlagbà ìdíjìyà rẹ̀ ṣe pọ̀ ní pé ìdìnnà tó ṣe ìyẹn kò níjẹ kò níjẹ ó ti ṣe nítorí kó fẹ́ kàtòtò náà arábìnrin ṣe ti pọ̀ mọ́lé fún kàtà oníjó ń bá àlú ìjọ àpàrọ̀ dákùnkẹ́kẹ́ ni máa rán lẹ́wọ̀n ní wàmú ọparọ́ ni àbíkẹ́ ni máa yẹ̀ ní ó dídí wọ́n bá àlú wọ́n lọ pàtẹ́ náà tí wọ́n parọ́ sí sọ́mọ́rọ̀ sí rí arẹ́bìnrin lè kẹta sí àdúgbò láì pé wà á ìlú òṣìṣẹ́ ẹjí ònídá olówó onímọ̀ èyí gbajúmọ̀ wọn àmọ́ aládùúgbò èyí wọn wọn lè gbàgbà àtẹ́kẹ́ tí ẹ̀ bá lówó tí lè gbàgbà ó dá o ẹlẹ́sẹ̀ mi o àmọ́ àwọn òpin àpẹẹrẹ àtòlé owó tó ní níbi bí a bá nímọ̀ fún olómọ̀ lójú àbólómọdé àbólómọ̀ gẹ́gẹ́ ẹ̀ bọ́lá fún onímọ̀ náà lẹ́gbẹ́ mọ̀ ṣe ẹni tó dẹ́gbà jímọ̀ ẹ̀ bọ́lá Ẹgbẹ́ tó bá parọ́ mọ́ ọmọ rẹ̀, á ń tẹ̀lé ní ọjọ́ rẹ̀. Ìgbẹ́rùn-ún yá. Ìwọ́ kí wọ́n jẹ́ ìyàwó tó wá parọ́ mọ́ ọmọ rẹ̀, ìwọ́n bàbá parọ́ mọ́ ọmọ rẹ̀, ìtọ́wá burú ní pé ó mú ó sì máa parọ́ bá bí àwọn ọmọ wà wà ń bẹ àwọn ọmọ wa ń lẹ́yìn. Ṣé àwọn ọmọ ìdámọ́ parọ́ bá ti ní ọ̀rọ̀ yẹn wọ́n rẹ̀ ti fi máa rẹ̀? Ẹgbẹ́ tẹ̀ wọ́n ti lọ́dọ̀ rẹ̀ yẹ́n wọ́n mo ti rí mẹ́sìkì wọn, kó rẹ̀ ti fi kí ìgbẹ́. Ìmẹ́rẹ̀ ti respond, ẹni pé ọ̀rọ̀ ti pa ní. Ẹ tẹ̀lé àwọn ọmọkiri kan mọ̀ wá Islam ti mọ̀ pé a mọ̀ wà láwọn condition kan tí gbogbo ẹ̀wọ̀ ìjọpọ̀ ṣe pé a bẹ̀ wò pé ah, àbí wọn lè kó wa yọ ni àwa ní kí ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ èyí ò ní tààrí tààrí tààrí ìdánwò ni pé ọ̀rọ̀ tí ó wà lójú méjì ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó lójú méjì.

wọ́n fẹ́ fi ṣe ẹ̀yẹ́ wọ́n á bọ̀ láti nìkan wọ́n á fẹ́ sọ pé ilé kan náà ìyàwó mi mú wa ní wọ́n á ní ẹ̀ẹ́ ẹni gbé sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n á ní àlùsùnà kúlòsì mú wa àlùsùnà kúlòsì mú inú gbọ́dọ̀ wa inú ti wá rẹ̀ lẹ́wọ́n láti yá ẹgbẹ́ náà sì bẹ̀rẹ̀ sí wa ẹni wọ́n àlùsùnà kúlòsì wa ní ìdáhùn ní ìdí wa wọ́n ní àlùsùnà kúlòsì wa ìwọ́n lọ gbọ́ alákùnrin àti tí a fẹ́ lórí ti tààrí ènìyàn bá tiẹ̀ wá kẹ́rù nínú ìfẹ́ wọn náà àbáyọ yìí tó ń fi parọ́ ọ̀rọ̀ àjò òní ìwọ tí wọ́n pẹ̀lú ìfọ́ lọ́wọ́ ní àkúrà ah, ti wà báyìí ti wà ti wà inú kí ni lọ ṣùgbọ́n báwa ah, ní bọ́lá rí tẹ́gbọ̀ àmúbọ̀ tẹ́gbẹ́ mò ń bọ̀ mò ń bọ̀ náà ni. bọ́bọ́ máa ń bọ́ ọ́ ti jẹ́ bọ́lá ti ṣe tẹ́lẹ̀ tó ló fi bọ́ọ̀lù báyìí ó wà ní wọ́n bọ́ọ̀lù sáyẹ wa agbẹ́rẹ́ tó adé báyìí àdúrà lọ́sọ̀dì òjì ní ọmọ sí kó tó bẹ̀rẹ̀. kọ́lá kọ́lá lọ wà ọlọ́dìdé oṣòdì ọlọ́dì ni ìgbàgbà ọdún lọ́wọ́ àríkà ìwọlẹ́wà àrígbẹ́dẹ́mọ́ àrígbẹ́dẹ́mọ́ kó làkọ́ ẹgbẹ́ wákàtí kan àpẹẹrẹ náà ìwọ́n sáré bàbá ní márùn-ún àgbò fún inú bàbá tí wọ́n bàbá bàbá ní kan èwo ló súnmọ́ jù ẹ̀rẹ́ àdúgbò tí wọ́n nà ní. ọlọ́mọ ṣàfihàn lẹ́gbẹ̀ẹ́ yẹn ìdá tó wáyé àwọn ìlú wa nínú ìlú kan ní ìlú èyí ìwọ̀ fún àti èmi àti ẹni ọlọ́mọ ṣe wá ní kan náà wọ̀n láfíkà ìwà mùnáfíkì ọlọ́mọ fi ṣe wà náà ìṣe mùnáfíkì ọlọ́mọ fi ṣe wà náà àṣà mùnáfíkì ọlọ́mọ fi ṣe wà náà ọlọ́mọ kọ̀ọ̀kan nìkan وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كل جزاكم الله خيرا حياتي جزاكم الله خيرا أدلكم سبحانه وتعالى نعم أبي الله سبحانه وتعالى